وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أدب مولانا اللهم في أدب في عنوان سوريا سوريا ọlọ́run bá ní àná ọ̀dọ́ pẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlọ́run ọba bá nàbí ọlọ́run ìrẹsì ọlọ́run sallallahu alaihi wa sallam ẹni tó jẹ́ atọ́lẹ̀ wa lórí gbogbo àlámọ̀rí ọlọ́run bá bá ní ká nàbí náà tàwọn aráàlú rẹ̀ àti àwọn sábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n.

nínú ọgbọ̀n sọ́fà ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì. wa wa Sọ nínú ìdábẹ̀ eléyìí tí ń kà fún wa lọ. ibi tí a ti mú ọ̀rọ̀ náà lẹ́nu òun náà ni ẹnu ọ̀nà àbáwọlé kẹrìndínlẹ́ ọgọ́rùn-ún ninety six <clears throat> òní báàbò ní báàbò àbí àbáwọn ẹ̀kọ́ ojú ọ̀nà ti ń sọ nípa kéèyàn máa bu ẹrú bákẹ́rẹ́ àbò kéèyàn máa wú ẹrú ẹrú èèyàn ìbẹ̀ lábẹ́ yẹn. gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ewu jiná ọ̀dà ọba àjẹrú kọ ọba àjọmọládé táwọn fi hadithi abdullahi ibn mas'ud náwà ó ti fi ọlọ́run ọba jẹ́ oyé wáyé pé ìbáàbò ni muslim tó kún òkè tá a lọ kí mùsùlùmí máa búra wọn àìnígbàgbọ́ dọ́kàn. kí mùsùlùmí ọmọ ara bára wọn jà àìnígbàgbọ́ rárá rà ni. atọmọlúàbí àtẹrú àgbọ́dọ̀ bú ẹnì kankan ọ̀rẹ́ ẹ̀dá ọlọ́run lẹ̀dá ọlọ́run àtẹrú atọmọlúàbí ẹ̀dá ọlọ́run ni wọ́n. hadithi tó wá wà ní abẹ́rẹ́ òun náà ni hadithi ọgọ́rùn-ún kan àti mọ́kàndínní àádọ́rùn-ún one eighty nine. وني آدم قال قال أمير المعروف ابن السواد يقول رأيت رجلا وعليه حلة وعلى أمناه حلة فجعلناه وأداه وقال وشكاني إلى النبي وشكاني صلى الله عليه وسلم فقال للنبي صلى الله عليه وسلم أعجبته بعلمي قلت نعم ثم قال إن أخوانكم خوانكم جعلهم الله كفى فمن كان يقول هذا يديه فليطعمه مما يأكل وليمسكه مما يلبس فلا تكلفوهم ما يمسكهم فإن كلفتموهم ما يمسكهم ń bá wa sọ̀rọ̀ yìí pé náà sọ pé wáṣílù al-ahdab òun náà bá wa sọ pé mo gbọ́ sí al-ma'arura òun tó ń sọ báyìí pé abazar nínú àwọn sàbí oúnjẹ ọlọ́run ọba ní abuzari wa ó lè abuzar wà lè yẹ Mori lẹ́dún tó ṣe pé aṣọ ọ̀ṣọ́ wà lọ́rùn rẹ̀ wà á lè ahùlámi lẹ́ ẹrú rẹ̀ náà tún wá nínú aṣọ ọ̀ṣọ́ yẹn lọ́rùn fọ́sà anáwó <clears throat> tó ti pé wà àti ẹrú rẹ̀ jọ lu aṣọ ọ̀ṣọ́ kankan náà. Fọ́fọ́n wọ́n ní àbùzárì wá dáhùn yìí pé ìní sáàdẹ̀bì tòrọ́jú lẹ́nu. Wọ́n ní bẹ́ẹ̀ ni èmi bú arákùnrin kan. Fàṣàkáàní ìlànà bí sallallahu alayhi wa sallam. Wọ́n wá gbé ẹ̀sùn mi lọ sọ́dọ̀ nàbí sallallahu alayhi wa sallam. Fọ́fọ́n làlìyà nàbí anabi wa sọ fún mi báyìí pé àjárìtàhù bí ọmọmìhì ó sì ń fi ìyá rẹ̀ bu ìyá rẹ̀ lọ́ máa fi bu àbúzárì ni mo wá dáhùn pé náà bẹ́ẹ̀ ni mo fi ìyá rẹ̀ bu ẹ̀rí tún mọ́ kọ́ wọn lẹ́yìn wàá ní sọ́sọ́lá wa sọ̀rọ̀ lé wípé inna ikhwanakum khawalakum dájú àwọn ọmọ ìyá yín káwa lókun àtẹ̀lé yín ni wọ́n ṣe àwọn ọmọ ọ̀yá yín àtẹ̀lé yín ni wọ́n ṣe ja'alahumullahu tahta aydikum ọlọ́run fi wọ́n sí abẹ́ ìkáwọ́ yín faman kana akhuhu tahta yadayhi ẹni yóò tí arákùnrin rẹ̀ bá wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀ fálẹ́yọ̀dẹ̀ àyìnkú mímá yá kó yá máa fún un jẹ níbi ohun tí bá ń jẹ o wọn lè yọ lè bí sùkú kó sì máa fún wọ mímá yá ìbàs níbi ohun tí bá ń wọ wọn láti kàlí fúrúhùn ẹmí ìlàbọ wọn lọ́rùn o mọ yà ọlẹbù hàn ohun tí wọn pọ̀ jù wọn lọ fa ìnkẹlẹbùtùmùhùn tẹ ẹ bá ti wá lọ lábọ wọn lọ́rùn mọ yà ọlẹbù hàn ohun tó máa pọ̀ jù wọn lọ. fáàyìnù hàn ẹ̀rìn wọn lọ́wọ́ o. ẹ̀rí hadith yìí ká tún bọ́ lẹ́ẹ̀kan sí. afáwọn alimaru olùsùwẹ̀yì onímọ̀rí àbúzárì wọ́n lérí ọmọ ọ̀dọ́ rẹ̀ irú ọ̀sán yẹn lòun náà fi lérí wá arákùnrin kan mọ màá bújọ kan ọ wá lọ bá nẹbi sallallahu alaihi ànẹbi wa sọ fún mi pé ó fi yá rẹ fún ní ni ọlọ ànẹbi wa tún sọ̀rọ̀ lé fi a èyí tó lè bú ó ti rẹ tó dádájú àwọn ọmọ ọ̀yá yín àtẹ̀lé yín ni wọ́n àwọn tẹ̀ ń pè lẹ́rú yẹn Ọlọ́run fi wọ́n sábẹ́ ẹni tọ́lọ́run bá fi ọmọ ọ̀yá rẹ̀ sábẹ́ ìkáwọ́ rẹ̀ kó fún un jẹ níbi ohun tí bá jẹ kó fún un wọ̀ níbi ohun tí bá ń wọ̀ ẹ sì gbọ́dọ̀ làbọ̀ wọn lọ́rùn ohun tí ó jù wọn lọ tẹ bá ti wá làbọ̀ wọn lọ́rùn ohun tí ó jù wọn lọ fa àyìn náà ẹ̀rẹ̀ wọn lọ́wọ́. hadithi yìí nínú àgbáyé tá a bá ń bẹ alákọ̀ọ́kọ́. òun ni pé fíhì nàhíó ànsàbìrọ̀ ẹ̀ẹ́kì wọ́tà ayérò ìbẹ́ńbẹ́ yìí pé ẹrú àgbọ̀dọ̀ kù àdẹ̀gbọ̀dọ̀ láì fi ẹ̀ nígbà táwọn àti gbọ́dọ̀ bẹ̀rù sọmọlúàbí bu bu wa. yi kejì a máa òun náà pé fíhì náà kàdáàlì ìkọ̀fúnni tó wà ń bẹ̀ amtẹ̀nkẹ́sùl àbá ìwàlẹ̀ ọmọ ha pé àyè máa fọ pọ̀rípọ̀rí bàbá èèyàn àti fún wà á min àkàlàkìlì jà kìlì jà inú wà ìmọ̀kẹ́mọ̀kẹ́ ẹlòmíì lè tún kú ara bàbá rẹ̀ lọ́dọ̀ pé pọ̀rípọ̀rí kìnnìkan yóò máa dákọ̀ gbogbo àwọn ẹ̀rí. àgọ́yì kẹta tá a bá bá nù hadithi òun lọ̀rọ̀ sábà sọ̀tẹ́ láǹzọ́ yìí pé inna ikhwanakum tó wí yẹn. ó ń pe ní sákìyèsí wípé ká máa ṣe dáadáa sí wọn ó dàbọ̀ jẹ́ ọjọ́ mọ́dọ̀. ká fún wọn lápá níbi ẹrù tó bá wù jù wọn lọ. báyìí náà wọ́n ti fẹ́ ká ṣe fún àjíhìn ẹni tá a gbà síṣẹ́ ẹ̀wọ̀n fún yẹn wà nù hadithi yìí pé àtù ẹ̀jìrọ̀ ẹ̀jìrọ̀hu ọ̀bùlà àníyànjú fa àrọ̀kù ẹ fún ẹni tẹ gbà síṣẹ́ lówó ọ̀yà rẹ̀ ó tó di kóògùn rẹ̀ ọ̀gbẹ́. bá a ṣe lò pẹ̀lú yàtàkàlá bá a ṣe lò pẹ̀lú ẹrú bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àjírò tẹ̀wọ̀n pé yóò bá gẹ́ gbàgbẹ́ ni ọba gbéṣẹ́ fún yẹn lọ́gàá ní ọdún máa sọ pé bí gun wá ìmọ̀ alágbàro tó bá gùn jù bẹ́ẹ̀ lọ ẹni ó gbóko fún òun lọ́gà bó ṣe wá jọ̀gá yẹn lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ ká bá òun náà lò dábàá rí pé nǹkan yẹn ti gbọ́ pé ọgbọ́n ọmọ fún òun tó ń ṣiṣẹ́ aláàrú kí ló ń ṣe é sí bọ́ọ̀rù rẹ̀ ọba dákọ́ dá àyọ̀ wá tó ní tún máa dì í rú ọ gbé bọ́ọ̀bà ti gbé ìyá ẹ̀ lórí kí ni wọn náà wáyé lẹ́rìn kó sí ooru ni o ẹ wọ́n lọ síbẹ̀ wọ́n dún àǹfà àtẹnitọ́jọ́ lẹ ibi àfikún sáàsì ni kò dẹ̀ nípa pé wàá sáàsì ni pé gbogbo wọn pátá ni wọn kó sábẹ́ hadith yìí ọmọ ẹ̀kọ́ lórí àwọn ọmọ tá a ní ẹrù tó lè gbé kó ti rọmọ àwọn làwọn ìjọba máa ń sọ wípé ìlòkulù ọmọdé tí wọ́n á fẹ́ mú àwọn èèyàn lórí ẹ̀ wọ́n á fẹ́ bá wọn wí lórí ẹ̀ láti jẹ wọ́n yà lórí ẹ̀ ẹ̀rí gbogbo àwọn eléyìí náà kó sínú ẹ̀ lábísọ pé gbogbo nǹkan táwọn tẹ̀ ń rí sí tọ́fẹ́ máa sọ fún tí Islam ti gbẹ̀kẹ́ lò láti ọjọ́ láéláé ẹwà àti gbàdá nẹ́bì ti wá láti bí ẹgbẹ̀rún kí ọdún àfin àbọ̀ ẹgbẹ̀rún kí àbọ̀ ọdún sáà nọ́ọ̀sọ̀ sáláńtì wá tó ti gbẹ̀kẹ́ lu gbogbo àwọn eléyìí àwọn sì máa sọ pé àwọn máa mú yẹn fún ìlòkù lọ́mọdé níbo là nẹ́bì ti sọ yẹn kẹ́yìn a tún máa rí mbẹ òun ni pé a gbọ́dọ̀ máa ṣe àfẹmí pẹ̀lú mùsùlùmí kankan ànà ànà àfẹmí àfẹmí a gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú mùsùlùmí a gbọ́dọ̀ kéré mùsùlùmí ẹ ọ̀pá ní sọ̀sálà ìgbà tí ń sàlàyé pé àtàkùwà àhóni nígbà tó kìlọ̀ fún ayé pé ẹ má dín ara yín ẹ má gbóná ara yín ẹ má kẹ́yìn dára yín ẹ má já lọ́dọ̀ ara yín. ẹ má ṣe kiri yín ẹ má kẹra yín lẹ́kẹ̀ ẹ̀dẹ ẹ má sẹ̀ra yín ǹgbọ́ orí gbogbo àwọn kan wọ̀nyẹn tán òjijì ọlọ́run ní àtẹ́kọ̀ọ́ àhóni wọn lọ́nà ẹ̀ka sí gbáyà rẹ̀ àwọn sọ̀rọ̀ sálámà sọ wípé títún fún ọmọ nìyẹn wípé ká sọ fún aláì dání àníyá kẹrọ mùsùlùm kọ́ máa fojú ọmọ ìyá jẹ́ ẹ̀rí yẹn sẹ́ni ẹ bá lóun ṣùgbọ́n ohun tá a bá lára ènìyàn kó dà láburú ni. ọ̀rọ̀ yẹn ò sì yẹ rárá èmi yìí sì o wọ́n sì ń kéré ọmọ ya rẹ̀ mùsùlùmí ń fojú kéré rẹ̀ bí nǹkan kan aláburú ni bí òjò wọn lásán lọ́wọ́ àlá rẹ̀ lọ́yìn ní gan ni sọ pé bí hasabi mọ́rẹ́ in muslim àni muslim olùtọ́ fún ọmọ nìyẹn láti sọ pé aláburú ni kọ́ máa fojú kéré ọmọ tó bí hadithi ọ̀rọ̀ èébú ìṣeré nìyẹn ká má bora wa ẹ̀rí pé hadithi kan tó wà ó súnmọ́ ká padà kan torí adágún ń fúra jùlọ ń kà lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ní alimusabani mọ́kọ́lá fàáìlẹ́lbẹ́ẹ́dì mọ́lẹ́mìyàtẹ́dìlmọ́lùm àwọn méjì tí wọ́n ń bora wọn irun tí wọ́n bá sọ wọ́n á jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tó máa ru ẹrù ẹ̀ṣẹ̀ yẹn alẹ́ ìbáàdì ẹni ó bẹ̀rẹ̀ ebú ló máa rẹ̀ wẹ̀ mọ́ọ́lẹ́mù yá ẹ̀ṣẹ̀dì mọ́ọ́lùm nígbà tẹ́ni tí a kò sí torí méjì lèèyàn máa jẹ́ tọ́bajá pípẹ́ ni tá a kò sí ọba ti ta ẹnu àlà tí yẹn ń wò níran àwọn oníṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin àwọn àgbẹ̀ sọ̀tì ìgbà àtàwọn akọ̀rẹ̀ kan ọbẹ̀ rẹ̀ sí ní ibu àwọn sọ̀tàlándẹ̀ rẹ̀ ni àwa wò yí pé àbí òun gàn ní ànẹ́bí rẹ nì ọba dá ló ànẹ́bí bá gbójú kó lọ́dọ̀ rẹ̀ kọ̀rẹ́ nìkan ọwọ́ àpàdà ń sọ fún pé bẹ́ẹ̀ ìgbà tẹ́ni yẹn fi ń bọ́ ń ṣe làwọn mọ̀lẹ́kà ń ka ní mẹ́sẹ̀ mẹ́wàá pé ogun ohun tí ń wí yẹn làwọn náà pé wọ́gẹ́ lónìí lọ́pọ̀ ẹ̀ àwọn lòún rẹ́rìn sí pé ní yóò sì mọ̀ báwọn yẹn tó tún lágbára ju wọ́n bù wò sí. ṣùgbọ́n gbà tó ti bẹ̀rẹ̀ àwọn yẹn fi yípo pé ọtún já rẹ̀ gbé nìyẹn àyà máa lọ yẹn ọdún nítorí ẹ̀ lòun náà fi bójú kó mbẹ ẹ̀rí ìyẹn máa fi ilé ìbúlẹ̀ nìkan ni wọ́n máa ń kọ̀ fún yọ̀ni sọ pé ah, wọ́n máa ṣe bí mi náà gbẹnu mi fún alágbàkọ̀ àwọn afáàlùsùn ni wọ́n fúra wọn títí ọba àdìgọ́ yẹn tó jẹ́ ayọwọ́ sí i nígbà yẹn lọ́bí ọba àdìgọ́ tó fúra wọn lè máa fẹ̀ dá fúra wọn ó lè fẹ́ tíbu ó lè fojú bu ó lè foríṣi inú kẹlẹ́ ìpọ́nlọ́wọ́n ọba àdìgọ́ lọ́wọ́ sí adẹ́wọ̀ ó lè fi ẹ̀rí báàbù mi ẹnu ọ̀nà àbáwọlé kẹtàdínní ọgọ́rùn báàbù hẹ́lìyò àyínú téèyàn bá jọ̀gà téèyàn lè ṣe ìkúnlọ́wọ́ fún ẹrú rẹ̀ bí wọ́n lè kọ́ gàlẹ́ yẹn òun sì jẹ́rú téèyàn lè ràn lọ́wọ́ ni hajjata ni adam adam lọ ṣùgbọ́n sanadu eléyìí حدثنا شعبة قال حدثنا أبو البشر قال سمعت سلام بن عمرو يحدث عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم أرقاكم إخوانكم وأحسنوا إليهم استعينوهم على ما غلبكم وعينوهم على ما غلبوا على ما غلبوا أنا آدم حدثنا آدم بالعباد الله báfìsì yìí bá lẹ nítorí ẹnìkan tó ń pè ní sàlám bùnà amọ́rọ́ wọn ní ibùnà hajá wọn sọ̀rọ̀ nípa rẹ̀ fún màkúbó lónìí sánẹ̀dù ẹlẹ ṣùgbọ́n èyí tá a kà sáájú lágbára jù lọ wọn ní hadassana adam adam sọ pé ṣùnbà sọ fún wa wípé àbò bíṣìrì ó ní mo gbọ́ sàlám bùnà amọ́rọ́ yóò hàdìtú ń sọ̀rọ̀ nípa arákùnrin kan nínú àwọn ọ̀sàbí ànẹ́bí sallallahu alayhi wa sallam ọ̀là ànẹ́bí sọ báyìí wípé àríkàkùn ìwánu àwọn ẹni tẹ́ ń pè lẹ́rú yín ẹ̀yin tẹ́ ẹ sọ pé lẹ́rú ọmọ ìyá yín ni wọ́n o. fa ahsinu ilayhim ẹ ṣe dáadáa sí wọn o ẹ ṣe dáadáa sí wọn o ìsẹ̀yìnúhùn àlẹ́mọ̀ ọ̀gọ́lábẹ̀kún ẹ̀rẹ̀ wọn lọ́wọ́ lórí nǹkan tó bá pọ̀ jẹ̀yìn náà lọ́dọ̀ yìí náà mọ̀ pé èrè lágbára àti ṣe nǹkan yẹn rẹ̀ wọn lọ́wọ́ o. wá àyìnúhùn àlẹ́mọ̀ ọ̀gọ́lẹ̀kú ẹ̀sìn tún tì wọ́n lẹ́yìn. àyẹ̀bẹ̀tẹ̀ kọ́ ìsẹ̀yìnúhùn ẹ wá wọn lórí nǹkan tó bá pọ̀ jù yín lọ ẹni kí wọ́n hẹ́pù yín tọ́lábù ní ìsìn àánú mi báyìí ẹ wá tìlẹ́yìn wọn lórí nǹkan tó bá pọ̀ jù yín lọ. wá àyìn lóhùn ẹ̀yin náà tún wá rìn wọn lọ́wọ́ àìlámọ́ wúlì fún lórí tó bá pọ̀ jù àwọn náà lọ. ṣèbí ńgbà tẹ́yìn náà sì nǹkan kan tilẹ̀ fi ké sí wọn táwọn náà bá ti sì nǹkan tẹ̀yìn náà fún wọn. ká tẹ̀ ní àfisí eléyìí lẹ méjì tá a kà ti ìyẹn gbádùn. àdìsí mi ìtọ́wà lábẹ́ eléyìí sọ́jà àdéhìí ọgọ́rùn-ún kan àti mọ́kànlé ní àádọ́rùn-ún one ninety one. ó ní حدثنا يحيى بن سليمان. حدثني ابن وهب قال أخبرنا عمرو عن أبي يونس عن أبي هريرة أنه قال قال أعين العامل من عمله فإن العامل الله لا يخير يعني القاضي. fẹ́nu tààmù lè fi sọ̀rọ̀ jẹ́ ìyẹn báyìí lè sọ̀rọ̀ jẹ́ ìyẹn mo sílẹ̀ báyìí. wọ́n ní Yahya bọ́nà Sulaiman ọ̀sọ̀ fún wa ó ní Ibn Wahab ọba mi sọ̀rọ̀ yìí pé amòrò ó fún wa ní ìròpọ̀ wa látọ̀dà bí yóò nù látọ̀dà bí wẹ́rọ radiyallahu ta'ala anhu. ó ní a'inu al-amila min 'amalihi ẹ̀rẹ̀ òṣìṣẹ́ lọ́wọ́ níbi iṣẹ́ rẹ̀ o ìdí wọn ló ń ṣiṣẹ́ bíríkì lẹ́yìn fún ara rẹ̀ ó ti àtún ní gba búlọ́ọ̀kù fẹ́ wólù mí ọwá tí búlọ́ọ̀kù fẹ́ wólù ọ̀tún á ní kí n túbọ̀ sáré kí ní kà ayọ̀ ìbá ti sírò gbogbo owó ní ayọ̀ ìyẹn rẹ̀ lọ́wọ́ ẹ̀rìn òṣìṣẹ́ lọ́wọ́ mí ní àmàlí yìí níbi iṣẹ́ rẹ̀ fa iná àmì lọ́lọ́hí láyé hip torí òṣìṣẹ́ ọlọ́run kò ní pàdánù. wọ́n ní tùmọ̀ rẹ̀ ní wípé ẹni tí ń ṣiṣẹ́ láti ṣe ọ̀rẹ́ yẹn ọlọ́run ó ń tọ́ wọn ní pàdánù wọ́n ní tùmọ̀ ṣiṣẹ́ ọlọ́run ni. hadithi àtìkéde àtìkejì nǹkan kan náà ni wọ́n fẹ́ wà ní abẹ́ wọn ṣùgbọ́n kókó nǹkan yọ̀kẹ́ sábà ń bẹ̀ náà ni pé alḥaqu ala madiyadi al-auni ìsinmi yòókù lórí kánẹwọ ìrànwọ́ àti àtìlẹ́yìn sáwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ láti fi ṣe ọ̀rẹ́ yẹn Ọlọ́run kéèyàn náà kéèyàn náwó ìrànwọ́ àti àtìlẹ́yìn ẹsẹ náà ni àìbò wa ni ọ̀rẹ́ yẹn Ọlọ́run ni wọ́n fẹ́ẹ́ mú ṣẹ wọ́n wàá nípa rẹ̀ mọ́ ká fún ọ lọ́wọ́ lórí kíni o lórí rẹ̀ gbogbo nǹkan tá a bá ti di pé ohun tó jẹ́ ìtọ́lọ́hún ni wọ́n fẹ́ ṣe wọn ò sì lágbára lórí ẹ ẹnìyẹn ámìlù láàyè òṣìṣẹ́ ọlọ́run ọ̀rìn ọlọ́run lọ́fẹ́ ṣe ọ̀wá rí ṣe á kún lọ́wọ́ lórí ẹ pẹ̀lú tọ́lọ́run bá fọ́ àná ẹni kápá ojú ọ̀nà mi ni oníbàbọ́n láàyò kẹlẹ́fọlẹ̀ àbúdú mìnàlẹ̀ àmọ́lí mọ́ọ́lá yóò fèk ojú ọ̀nà kejì dín ní ọgọ́rùn-ún ó ní ojú ọ̀nà tí ń sọ wípé a gbọ́dọ̀ làbọ̀ ẹrú lọ́rùn nínú iṣẹ́ kan tó ṣe pé kò ní pa àti ṣe ó ní hadathana abdullah ibn yazid. قال حدثني ابن عبد الله عن بكير بن عبد الله عن عبد الله عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم قال للمملوك طعامه وكسوته ولا يكلف من الامر على الكفر قال حدثنا عبد الله بن يزيد أصف وايبه سعيد بن أبي أيوب ينا أصف وايبه ابن عجلاني قلوبهم صار يقوى ولا تدع بكير بن عبد الله لا تدع عجلان لا تدع أبي هريرة رضي الله تعالى عنه قال لا تدع النبي صلى الله عليه وسلم كل رنا قال للمملوك طعامه وكسوته ẹni tá a bá ń Agbọdọ ma máa fún jẹ o oúnjẹ rẹ̀ dọ́wọ́ wa wọ́n kì í tiwátò wíwọ́ náà ṣe kí ni o òun náà dọ́wọ́ wa o wọ́n là yukallafu illa ma yutiq àsìkò gbọ́dọ̀ làábọ̀ ọlọ́run àfi tó bá ṣe kí ni o tó bá ẹ̀rí gbogbo àwọn hadith mẹ́tẹ̀ẹ̀ta yìí lápadà sọ̀túnmọ̀ ẹ̀ lápapọ̀ torí kankan náà gbogbo wọn. lábẹ́ báàbù yẹn hadith mi tún ni ọ̀nì hadathani abdullah. قال حدثنا الليث قال حدثني ابن عدنان عن بكار عن عدنان عن ابا محمد ذكر قبل وفاته انه سمع ابا هريره يقول قال رسول الله صلى الله عليه وسلم للمملوك طعامه وكسوته ọmọ abdullahi náà ni ó sọ̀rọ̀ yìí wọ́n ní lẹ́yìn sọ fún mi pé ibùdó àjìlá náà sọ fún látọ̀dọ̀ bukẹ́yọ̀ wọ́n ní àjìlá abba muhammad olóbóhùn sọ̀rọ̀ ó kùn sáásà kó jáde láyé lóbóhùn sọ̀rọ̀ yìí olóhùn gbọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu tí ń sọ báyìí pé lil mamluki ta'amuhu ẹrú oúnjẹ rẹ̀ dọ́wọ́ ẹni tó bá wà lábẹ́ rẹ̀ o wọ́n kí tùwàtùfù ẹrú irun tí ó máa wọ̀ ọ̀dọ̀wọ́ ẹni tó bá wà lábẹ́ rẹ̀ o wala yukallafu illa ma yutik àsìkò gbọ́dọ̀ làbọ̀ ọlọ́run àti ohun tó bá ní pàǹpà rẹ̀ hadith tó tún fẹ́ tẹ̀lé yìí náà tún jẹ́ àwọn kẹta àti mẹ́nuba wọ́n ní haddathana musaddad. قال حدثنا يحيى عن الأعمش قال قال معروف ورمي بأبي ذر وعليه الثوب وعلى غلام حلته فقلنا له أخذت هذا وأعطيت هذا غيره كان حلة قال النبي صلى الله عليه وسلم إخوانكم جعلهم الله ذات أيديكم فمن كان أخوه ذات يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس ولا يكلفه ما يبلغه فإن كلفه فليعينه عليه tọ́ eléyìí náà ti jẹun tá a ti wí tẹ́lẹ̀ wọn ni hadathana musaddad musaddad bá wa sọ̀rọ̀ ó ní yahya sọ fún mi fún wa ikú alátọ̀dọ̀ a'amash ó ní màrúurù ó ní màrán nẹbi abizaru akọjá lọ́dọ̀ abuzari njọ àti wíyì ṣáájú wàhálì ìsáwùbù aṣọ kan wà lọ́rùn rẹ̀ wàhálà wùlámìhì ṣùlẹ̀tún aṣọ ọ̀ṣọ́ kan náà tó wà lọ́rùn ọmọ rẹ̀ ọmọ ẹrú rẹ̀. ọ̀kúnna àwọn àgbà ìpè lọ́wọ́ àkọ́tà hádà tọ́ba jásìkò lè gbà yí lọ́wọ́ ẹ̀ ni wà á tọ́ ìta hádà àwọn ìrọ̀wù tọ́ wa lọ fún ẹlòmíì lélẹ́yìí na ti xulẹ̀ dán ọ̀sọ́ lélẹ́yìn ẹ̀ náà tún jẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n aláwọn ọmọ ọ̀yá yín tẹ́ lọ́mọ ọ̀dọ́ yín ọlọ́run fi ọlọ́run fi wọ́n sábẹ̀ káwọ́ yín ni o. fàmẹ́ǹkì àná àkóhù dáadáa yáde hí ẹni tí arákùnrin rẹ̀ bá wà lábẹ́ káwọ́ rẹ̀ fálẹ̀ yóò tẹ̀yìn ó mímọ ya kò kọ́ya fún jẹ níbi ohun tí bá ń jẹ. wàlẹ̀ yóò mímọ ya lè bà fún wọn níbi ohun tí bá ń wọ̀ wọ́n là yóò mọ́ ya wọlé kọ́jà sì má lábọ̀ ọlọ́run ihun tó máa máa pọ̀ jù lọ. fàyín kẹlẹ́ fàhó mọ́ ya wọlé bò tọ́ba ti wá lábọ̀ ọlọ́run tó máa kọjú lọ falẹ̀ yọ̀ ẹ̀ ń bu aláì ọ̀yà rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ o ẹ̀rí àtìyànjú bá wùyàn tán àlàyé rẹ̀ sì ti ṣáájú. ojú ọ̀nà mi làtún fẹ́ bọ́ sí ìfọkàndín ní ọgọ́rùn ó ní báàbù nẹ́fàkọ́tù rọ́júlì àìlẹ̀ àìbìdíhì wàkọ́dìmìhì sọ̀dà kọ́tù ojú ọ̀nà tó fẹ́ sọ fún wa pé ń dá wa ní ká nẹ́fẹ́ rú wa kéèyàn náwó fẹ́ rú ẹ̀ abọ́mọ ọ̀dọ́ ẹ̀ sàárà ló tún máa jẹ́ fún un kéèyàn náwó fẹ́ rú ẹ̀ abọ́mọ ọ̀dọ́ ẹ̀ á tún jẹ́ sàárà fún un ni o. lẹ́ẹ̀kan náà dandan ọ̀rẹ́ yẹn lẹ́ẹ̀kan náà lọ́dún yẹn ó tún lẹ́sẹ̀ nù. oúnjẹ dẹdẹ ó tún lẹ́sàn-án nù. wọ́n ní hadathana ibrahim bin musa àdìsí ọdọ́rùn kí àti márùn lé ní àádọ́rùn. أخبرني بقية قال أخبرني زهير بن سعد عن خالد بن معدن أن الإسلام سمع النبي سمع النبي صلى الله عليه وسلم يقول ما طعمت نفسك وهو صدقه وما طعمت ولدك وزوجتك tọ́ wọ́n ní hadathana ibrahim ibn musa ibrahim ọmọ musa ó sọ fún wa ó ní bàkíyà fún wa nírò bàkíyà náà wá sọ wípé buhairu ibn sa'd ó fèmí náà nírò láti ọ̀dọ̀ khalid ọmọ maidan látọ̀dọ̀ al-miqdam miqdam yìí wọ́n máa bá yé wa yí pé nínú àwọn kí nínú àwọn sàábì ń ṣe ọlọ́run mìkìdáàmù wa ọgbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tá ànábì ń sọ yí pé ma at'amta nafsaka fahuwa sadaqa ìhun tó ọba jẹ sẹ́mi ara rẹ ẹlòmíì yahun títí ó sì yahun sẹ́mi ara rẹ yọba jẹun báyìí yóò rò tí ilé twenty naira epo five naira gàrí five naira yóò sì rà á nìyẹn owó sísè ń bẹ lọ́wọ́ rẹ̀ tó one thousand. àṣì tí ìyẹn bá tún lọ bọ́ ara rẹ̀ tí ìyẹn bá bọ́ ara rẹ̀ tọ́pọ̀ rẹ̀ yóò dáadáa tọ́wọ́ òkè tí wọ́n pè sí ọmọ rẹ̀ tọ́ dáhùn dáadáa sàrà àtúntò sànà la torí ẹ̀dá ọlọ́run ni. bó ti wà yẹn kéèyàn nira rẹ inú tó wà ní islam rẹ àwọn para rẹ ọba para ọba rẹ ọ̀rọ̀ ìjọba kéèyàn tó wà lẹ̀ o tún dárẹ̀ ni bínú ní bínú tó le lórí tún ẹnì pa ọgọ lọ ẹ má para yín nítorí pé ọlọ́run ọba jùlọ fún yín kéèyàn wá fi fi kó àbí yẹn lọ fún rẹ lókun la ó fún ra lókun lọ́rùn pa okùn yẹn lọ máa ọjà nẹmọ àbókò sódà mu àbómú gamẹlẹ twenty wúlọ jẹ okùn yẹn náà lọ máa wà lọ́wọ́ ìwọnú jà nẹmọ ni àbọ̀dẹ̀ mú ọ̀bẹ ó fi dúnbọ̀ ara rẹ̀ ege oke lòun tẹ wá ń ṣe láyé òun gan gbogbo èsì nira ọjà òun òun ọ̀tá subhanallah ẹ máa rí gbogbo àwọn ẹni tí wọ́n bínú kú bẹ́ẹ̀ ni kìí ṣe ẹ̀sìn lójú wọn ó kú ayé wọn lẹ́nìkan ló mọ̀ fáàtì ìdánwò títọ́ ọlọ́run tó ń fèlè látijọ́ yìí sọ o ṣe rolé ní títọ́ ọlọ́run tó ń fèlè láti ọjọ́ yìí ẹ̀rọ tó tí àfa wa eh, Abdullahi bin Mas'udi radiyallahu ta'ala anhu tọ́sọ fáwọn tí wọ́n ń ka àtẹ̀sùbá àtọ́lọ́run lọ́rùn jẹ lónìí nínú sọ́ni dàrọ́ mi ibi àkọlé ìdíkẹ́ olè máa ka sùhánà láìsọ lọ́run lọ́run ìyẹn ò lè kò lè rárá ẹ má ka sùhánà láìsọ lọ́run lọ́run. táwọn aṣọ pé o ti di sùhánà láì ọgọ́rùn tó ṣe ó dé aláǹdó láì ọgọ́rùn kò ní ìdí wàhálà rẹ̀. ìwọ̀n tẹ́ ẹ bá gbìyànjú ni kẹ́ ẹ máa kẹ́ sẹ́yìn. ọkọ̀ dá mi lójú pé sùhánà láì ọgọ́rùn yóò lè ráre lọ́dọ̀ ọlọ́run ẹ̀sẹ̀ ni ẹ máa kà. ẹlòmíì nìkan ro pé à ah, bóò ni mélòó nínú ṣe tọ́lọ́run ní kí n ṣe tí mo rí jù kọ́ wa ronú kò sí pé kéèyàn ronú kí náà wọ́n yẹ máa wẹkún mu ni ọlọ́run ọmọ ìjọ tẹ́lómi fi rẹ́rìn lóòótọ́ wọn ní a rẹ́rìn ṣùgbọ́n ẹ̀rìn pípẹ́ ẹ̀rìn ẹlòmíì ti pọ̀ lórí pé gáfúlà ti fẹ́ dé ó ti fẹ́ fọ́nú. káyà dẹ̀sọ̀ pé wọ́n sàlẹ̀ ẹ̀dẹ̀ kò kọ́lé la àyẹ̀ bùkún kẹ̀kẹ́ ra jẹ́sà ìmọ̀kánì ẹ̀sìn bóòlù. káwọn yẹn ṣe ni o kí wọ́n rẹ́rìn díẹ̀ kí wọ́n dẹ̀ sunkún púpọ̀ ìyẹn lọ́ máa ẹlòmíì yọ ọ̀rẹ́ ní báyìí àárín tàkìtì ni yóò máa fẹsẹ̀ jílẹ̀ yóò máa ṣe yọ máa fẹ́ kóra rẹ̀ lórí pínrẹ́rìn. àti ìtọ́ba ti àṣẹ pálù jẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀. àwọn ti ẹ̀ o ọ̀rọ̀ ẹ̀ kí wọ́n bá ṣára pálù jẹ́ náà ọ̀bá sì wọ́n ẹ̀ tí wọ́n bá ṣára kò gé àbí wà ṣùgbọ́n tó ń sẹ́ abákiri tún gbà yìí pé wàlá yà àmọ́ nùmọ́ sọ̀rọ̀ lọ́ọ̀ ìlọ kó mi lọ́ọ̀ abákiri tún gbà pé tóun bẹ mú ẹsẹ̀ ọ̀tún wà lù jẹ́nẹ̀ ráì ìsọlọ́wọ̀n ò ní ké sóun pé ah, abákiri mo tún rẹ́sì nǹkan báyìí tó ṣe lórí pé gbogbo ìgbà náà báyìí yà ní kẹsì rọ ẹkún ní gbúrú àgàgà tí wọ́n bá ti alọ́ ti síwájú bí ó ti lè mọ́ mú ah, ìtẹ́sùn nìyí àwọn tó ẹni tí ti sọ fún pé ó wà lù jẹ́nẹ́rì ká sáà sọ pé ọ̀sán ọmọ bọ́ wọ̀ kẹ́kẹ́. ẹ̀rí ẹlòmíì nìyí ó tún jẹrẹ níyà tí ọba fún jẹ pé ló fún ẹ tó pé kí mùsùlùmí jẹun tó sọ yìí lásán ah, asán bá wọn ní kódà bídíà gan ni wọn sọ sọlá sọ wípé ọlọ́wọ́n ọba àlekè ọlá nífẹ̀ẹ́ sí kó sì dára fún yẹn àníyọ́rọ̀ asárọ̀ ni wọ́n ti hálí kó dẹ̀ rí orí pa ìdẹ́ra yẹn tọ̀ àwọn yẹn fún Abdulrahman rọ́jà Abdulrahman olówó tẹ́lẹ̀ tó dé Mọ̀dínà ẹni tó àtúntò sọlá sọ wọ́pọ̀ wọn parí gbogbo àgbẹ̀ ìyẹn ló wọn máa fún ní kọjá wọn fún mi lọjà ni wọn dẹ̀ mú lọjà ojú ìbí wọn fi ń ta ṣe kátàkárà bí àtọ̀làmọ́ ṣe dolówó bọ́ọ̀lì ni owó yìí wá fi pọ̀ ó ti ya múra àbá wa tún wá sí ìyàwó nǹkan nẹ́bí wa fi mọ̀ sí ìyàwó òun ni pé ó rí súfúrà ìpè ìrùngbọ̀n rẹ̀ pọ́n ó ti pa ó ti pa ìrùngbọ̀n yẹn ó ti kùn á ìṣe ọlọ́wọ́ á bèrè pé tó àtọ̀làmọ́ sí ò sí o ìrùngbọ̀n rẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ó ní bẹ́ẹ̀ ni mo sì gbé ìyàwó ni irú ẹ̀ ìwọ ló ṣe gbéyàwó ló ṣe gbogbo èèyàn gbọ́ àwọn lè mú wọn lọ́wọ́ fi ṣá lọ́wọ́ ṣe wà límọ̀ kódà bó ò ní pa jẹrin lọ bó ò ní pa ju bí àgùntàn kan lọ lọ́wọ́ pa nínú àwọn ìgbà wa mi lóríṣiríṣi ó tún wá mẹ́rin pé àlọ́ lòun máa ń nífẹ̀ẹ́ sí tó bá ṣe dẹ̀ra fún yẹn kádẹ̀rẹ̀ orí padà yẹn lára ẹni ọba ní kíkiri kójọ hàn ẹni ọba ní púpọ̀ kójọ hàn so nípa bẹ́ẹ̀ ihun bá tún fúnra ẹ jẹ gan ọwọ́ sọ́dà yẹn náà tó di sàrà yẹn lọ jẹun tó da tó fi jágbe ọlọ́wọ́ wa tẹ̀sí tó fi máa rí nǹkan tó da kì í fẹ́nu torí tó o bá sera rẹ dáadáa tó jẹ nǹkan tó da o tún ti sàrà yẹn tó tún fẹ́ gbalade léèyàn lọ́tọ̀ kí ọ jẹun tó da ọ nínú àgbà ọmọ wà nù àyà àyà ọmọ abẹ́ ọ̀kan kọ́ yẹn sọ́tò làárọ̀ fàbí ọlọ́run sọ pé kò ló wá ṣọlọ́ bó wọlé àtúnṣe pé ìnáwó láyọ̀ fẹ́ gbọ́lé mọ́tò ẹ̀jẹ̀ mu ṣùgbọ́n ẹ má nẹni àgbà èsì àjẹyàgbé ara ẹ̀gbọ́n wa jẹ ohun títí pàápàá jùlọ ohun tó lè kó ìnira báyìí fún àti pé náà lè yóò dùn rí mọ́ ẹ wò lápẹẹrẹ ní sọ́wọ́n ni wọ́n ti ní ká jẹun tó da mo tí wọ́n wá kojú ń tẹ àwọn onífọ́nfìtà àti míìkì ọkọ̀ dá mi lójú dáadáa jù pẹ̀lú fọ̀rọ̀jomitọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n mọ̀ ń pè tó lera bí yẹn bá jẹ lójú ẹ̀ láìpẹ́ láì jẹ́ ọ̀la ọkàn ọ̀rẹ́ àti wọn tún wọ́n sì nìyẹn náà tó wà. àyẹ̀bẹ̀ bá ní à wọ́n ti sọ pé ká jẹun tó da ọwọ́ adélé oúnjẹ ẹ̀rẹ̀ màálù eléèló ní ẹ̀tọ́ ní one thousand sí ìkẹ́ wọ́n lù ẹ̀ ni. àwọn ènìyàn ọlọ́run fẹ́ tó bá ṣe dẹ̀ra fún yẹn ká lórí pa dẹ̀ra. ìfẹ́rẹ̀ màálù ọ̀hún náà wọ́n sọ pé tí ọba ti kọjá ọjọ́ mẹ́ta bó ti jẹ́ náà ló máa wà. ipò sì ní ìṣòro tí ó kó bá ìlera rẹ̀. àwọn ni wọ́n ti ní ká jẹun tó da ọba ti jẹrẹ màálù wọjẹ bá ṣe ọkàn báyìí mo ti jẹ yẹn náà ní wà fúnjọ mẹ́ta ẹ kìnní kan gúlúkóòsì ni a ti dí àwọn kìnní kan lọ́wọ́ nínú ààrẹ yóò ti máa kó bá àwọn ẹ̀yà kan lára irú bẹ́ẹ̀ kọ́ jẹun lásìkò owó oúnjẹ tó sara lóore jẹ́ ẹ̀fọ́ wọ́n dẹ̀ máa tẹ́tí sí àwọn elétò ìlera gbogbo àwọn nǹkan tó jẹ́ natural òun lọ́ọ́ máa jẹ àwọn fresh eh, fruit òun lọ́ọ́ máa jẹ kì í ṣe pé ìjẹkújẹ pé wọ́n máa lọ jẹ kí ni wọ́n kó sínú agolo wọ́n ti ní ẹ wọ́n lọ́ lọ́hùn fẹ́ tó bá ṣèdá wọ́n máa lọ tún mílíkì mú ọkọ̀ dá mi lójú náà kódà àwọn dókítà òfin rìnlẹ̀ bí ọba gbọ́ntọ̀ ń bí ọba ní tẹ́lẹ̀ tó bá dún ní mọ́ ń gbà tọdún kí wọ́n bè parí fẹ̀ láàánú ọlọ́run ó yẹ kí wọ́n gẹ̀ẹ́tì àìsàn kan lára rẹ̀ hmm, pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yẹ kó lè ní. tó ìmú tó <laughs> àbítọ́lọ́ bá fẹ́ lọ́kọ̀ ó tóun tó bá fẹ́ mi ẹ̀jẹ̀ ní nǹkan tó da ọ̀ wádìí ẹ̀ wá fún tàlímù tàlímù sọ. ipe nínú nǹkan tí òfin jẹ́ kó ń jẹ èèyàn àbí kéèyàn òun ni kéèyàn máa jẹ ìyá ni oúnjẹ tó sára lóore. èkó gbogbo àtọ́ bá ti fẹ́ jẹun báyìí ó gbé sòsì. ó gbé sòsì bọ́yá ọ̀sán ni bọ́yá ṣẹlẹ̀ yìí táwọn ẹlòmíì lẹ́yìn kan sákẹ̀ jẹ bàkátárù. pé ẹ̀bà fóńgò kan yóò lè yomi o tẹlomi nìyẹn àtàmàlà ká ah, àmàlà ni mẹ́ka ni o oúnjẹ gẹ́gẹ́ bá tún ti pọ̀jù kò tún ní sàǹfààní omi lọ bá máa mú ojú omi wọn máa pọ̀ dáadáa oúnjẹ rẹ wọn máa kéré omi wọn máa pọ̀ dáadáa ìyẹn wọn máa sàǹfààní lára rẹ ń tọ́ bá fi fún rẹ jẹ ní nǹkan tó dáa fàhùwà sọ́dà kan sàrà ni àwọn sọ̀sọ́ lágbàgbọ́ ọmọ àti àmùtàwálàdáka wọ̀záwójàtàkà. àwọn tó bá fọ ọmọ yẹn jẹ àti ìyàwó ẹ wàhádì mẹka àtọmọ rẹ pa sàrà rẹ màtún nìyẹn náà ìbá ọmọ làwọn èèyàn tó má di ìyàwó à ah, ìyàwó yẹn ká kúkú sọ wa fún wa ká máa ṣe ìyàwó wa gbà orí tẹ bá wọn kàgò ní àti rẹ̀ ń tó ṣèyàwó tó ní asá máa sọ ọ́ dìgbà tá a bá lè sọ ọ́ bí o. ọyá kẹ́nìkan ọ̀sá gbìyànjú bóyá ó ti fẹ́ méjì tẹ́lẹ̀ kọ́ lọ́ọ́ sẹ́lẹ̀ kẹta o ó jẹ́ àti bẹ́ẹ̀ wò pépé tá a bá bẹ̀rẹ̀ látàárọ̀ báyìí ó di ilẹ̀ túká tó kù mbẹ́ a máa padà wá á ti sọ̀tà híyà á ti wọn sà híyà tó dàbí á lè iná ìlànà sọ pé oúnjẹ wọn ní àjẹ ẹ̀kẹ́ nígbà yẹn ni wọ́n sọ pé wọ́n bá tó máa tó fóònù fáfá àti wọ́n máa sọ̀rọ̀ lọ àwọn èèyàn bá tó máa jẹun wájú rẹ̀ àbí wọ́n máa rojọ́ àbí wọ́n máa sáré káàkiri ẹ wá sọ àwọn àfa àdẹni yẹyẹ nínú ẹni wọ́n sọ pé wọ́n kọ ten minutes fifteen minutes kí ló fẹ́ sọ ṣé mo kọ́ dímọ̀ ní kó ilé ọ̀rọ̀ yàwó àwọn ọmọ ọba tó wà sí ó ti yẹ yín sọ̀rọ̀ àfa lẹ́yìn àfa wo ni àwọn ẹni tá ń yẹ tá ń dá sí kéèsì wọn púpọ̀ jù nísìnyí àwọn ajíṣe àfa àgẹ́ lọ́pọ̀ jù ó lè lómi kẹtọ́ bá gbọ́ tẹ́lẹ̀ bá gbà ah, àwa kẹta àwa sì kẹkẹkẹ àti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí o títí nǹkan náà ní pọn dé sí àpáàlẹ̀ ah, yìí ẹ̀yìn ó sì mọ ẹ̀ sì mọ ohun tọ́tọ́ ọkẹ́ kò sí bàbá alágbóhùn kalẹ̀ wọ́n ní ohun tó fà tó já àwọn bàbá olóde àdúrà tó sú àwọn yẹn ń gbòòrò ni ihun táwọn yẹn nídìí ẹ̀ fún wọn ẹ̀yìn ó sì gba ohun tẹ́yìn nídìí lọ́wọ́ òun lówó tó bá tẹ̀sẹ̀ pé fún wọn ní wọn tó nídìí nígbà tẹ wú tilẹ̀ ṣiṣẹ́ mi mọ́kòrò náà ni tí wọ́n fún yín lówó mẹ́nà ẹni wọn bá fẹ́ fún yín kó fún yín ọ̀rẹ́ sọ pé nídìí owó ni ṣùgbọ́n ẹ̀ fún ní wọn tó nídìí. a lọ bí ọmọ kan láìpẹ́ ọmọ àbúrò mi máa wo sàkúngbọ̀ ya wọn à wáá ti ti ṣera rẹ̀ ẹni tó bímọ náà ní wáá ní kinní náà subhanallah sì gba gbogbo wọn kọ́lá owó oníṣẹ́ wọn wá gbẹ wọ́n ti palẹ̀ wọ́n nìyí. èmi dẹ̀ tó wà wọn bá tó ní àkànṣe àdó àlàbà ah, èmi wọn mọ̀ wí wí tó ń pàṣẹ àwa sì kọ́ bàlájà náà lè bẹ́ẹ̀ ni ọ̀ ní kí ìbọn wá sí ọkà bù ọjọ́ tó ṣe wá sí padà ń bọ̀ sọ di wá sí ọ̀tẹ̀ ọ̀rọ̀ ni ò táwọn fún wọn fi ṣèdánwò fún ọ wípé ṣé kéwù ẹ̀tọ́ ọkọ tó yẹ àbí ò yẹ tọ́lá yìí kọ́ tiẹ̀ fi lọ pé ẹ bá ní fún ọlọ́mọ nímọ̀ràn àti bàbá ọlọ́mọ láàrin ìṣẹ́jú márùn-ún àfọ́ ọmọ bí ó ṣe gé nǹkan yẹn kúrú kẹtọ̀rí rùn ń bọ̀ lápẹẹrẹ bí kí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òbí wọn bá ní báyìí nísìnyí o àdúrà la fẹ́ kí àwọn àfáwọn bá ìmọ̀lẹ́ tó kọ́ ọmọ dáadáa ọjọ́ wa ti ń bọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ ni lóòótọ́ máa tọ́ báyìí wọ́n tiẹ̀ ní di wá àti mọ́ ọ àbí bá ní sọ̀rọ̀ di ìdánilẹ́kọ̀ọ́ àwọn eléyàn ọba ti ọba ti pépè lọ́wọ́ máa tẹ́tọ̀ ọba àdúrà ṣe ọbẹ̀ tà kó gbé makurofóònù fún ọ nọtọ ọba máa dúrà ṣe ọba ti ṣàdúrà yẹn ọba ti fẹ́ kó wá ó tètè pàtì tọ́ ní ọba ti àfa aládùúrà àtẹgbowó ìwọ̀n ọba fọmọ rẹ jẹ àti ìyàwó rẹ àtọmọ ọ̀dọ́ rẹ ọba wà pẹ̀lú ìyàwó jẹ dandan ni yẹn sì ní lẹ́ẹ̀kan náà wọ́n tún palada fún wa ẹ̀rí pé mo ní lọ́pọ̀lọpọ̀ gbà àìsábà orí kìíní yẹn mẹ́nu bá dáadáa tó yóò àjè ká sọ díẹ̀ fún wa nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká lè ṣe fún àwọn àwọn ìyàwó wa àwọn tá a ti níyàwó nílé tó àwa tá a ti sí ìní tá à ń palẹ̀ mọ́ àmọ̀tẹ́ tá a wọ̀ orí kéèyàn kọ́kọ́ mọ iṣẹ́ tó fẹ́ gbà ìyẹn lọ dájú kọ́ wọnú iṣẹ́ lọ fún wa sọ fún pé ọmọ tó gbà nǹkan báyìí báyìí mà ní ìyẹn máa le. fẹ́ mọ̀ wípé bàbá kan fa ọmọ rẹ̀ dání lọ́sọ́dọ̀ jù sí ọlọ́run jọ. wọ́n nílò ànẹ́bí ọmọ mi yọ gbọ́rọ̀ sí mi lẹ́nu o ìhun mo ní ó ṣe kò ṣe o a ẹ wò ó gbogbo àwọn ẹni tí wọ́n bá fẹ́ rojọ́ mọ́ yẹn lẹ́sẹ̀ bí wọ́n ti máa ń mú ọ̀rọ̀ nínú o ẹ wò láwùjọ wa náà mi báyìí tí wọ́n bá sì kọ́ ọmọ tán fẹ́ràn pé wọ́n ṣe láàáìlà àìlàlà àdáwó láti ẹ̀ríkà làwó àdìwò làwà wọn. á ní kó lè dé ìkọ́ni wọ́n ò wí kó tó di pé wọ́n máa kírun lọ. wọ́n á sọ pé à ah, ẹ má wí bẹ́ẹ̀ wọ́n á ah, ó dá máa ti láì láì lọ́la o. ọ̀ pé tí ọ̀gá bá kọ́kọ́ gbọ́ ọ̀ nìyẹn ó ní ha ah, àmì ọ̀gbára lòsùn nẹ̀ bẹ́ẹ̀ ni o. tó ní ẹ má wí gbólóhùn tẹ́kíwá mọ́ gbólóhùn tàwí ìdí ó ní ẹ má wí mọ́ tẹ́tẹ̀ gbólọ́wá ni ẹ má wí. ẹ wo bí tí bàbá yẹn ti lọ wú ọ̀rọ̀ wa ọlọ́mọ yìí ọ̀gbọ́rọ̀ sí mi lẹ́nu. yanni lè fi bá láti lè jẹ́ kánábí tètè sáré láti ìdí sọ̀rọ̀ yẹn kí a ah, kí yẹn má ma tẹ wá bá ọmọ adẹ́rùn ọgbọ́dọ̀ tí bàbá ọyà ya bàbá rẹ̀ ó ọ aa ah, bẹ́ẹ̀ kọ́ ọ bàbá mi ní kí n fọkọ ni o ọ wa sọ fún mi kílẹ̀ kan ti ń sì fọ́kọ. Ah. ìṣọ́ ọlọ́run lọ́wọ́ ọmọ pé nǹkan ńlá báyìí ìṣọ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ aṣọ fárábìnrin yẹn yí pé tó bá já sí pé ọkọ rẹ ní egbò àdá àjìnà tí ń tú ọyún kọ̀líkọ̀lí tí wọ́n á sọ wípé kó lè sẹ́n àfi kí wọ́n máa pọn ọlá tíyàwó wa bẹ̀rẹ̀ sí ní la egbò ọyún yẹn ní la làbà ní la ń fa aláṣàbà àṣàbà ń fa aláṣàbà. ọ ti ṣe nǹkan kan náà tọ́tọ́ ẹ̀kọ́ sí fọ́fọ́ yìí. tọ́ arábìnrin ẹni kọ́tán èmi ọ̀pọ̀ kọ́ mọ́ bá ni. wọ́n ti ṣe ọlọ́run òsì bá ṣe yẹn. ọ̀rọ̀ yẹn ó ń pè wá sákìyèsí pé tó o bá ti ní nípa rẹ̀ má dẹ̀ o ọrùn rẹ̀ lè bàjẹ́ gbogbo àwọn ata fẹ́yàwó àbí wọ́n tọ́ fọ́kọ ló méjèèjì ni ọ̀fọ́kọ fúyàjẹ ọ̀lágbára àti fẹ́yàwó kejì wẹ́yọ̀ kan náà ni pàṣẹ́ntì ò sì ń fún ṣàtà ọ̀rọ̀ kàwá ọlọ́run lọ́ mọ iye ìpèsè àwọn àlẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ń fún ọ lójoojúmọ́. ẹ̀kọ́ wa nù hadith wípé obìnrin kí òun níyé máa ní ọkọ rẹ̀ lára láyìí àfi káwọn ọmọge lẹ́yìn tí gẹ́gẹ́ wọn máa sọ fún wípé kọ́ sàlẹ̀kìlá ìbínú ọlọ́run ọbọ̀ jẹ tiẹ̀ ọkọ tó lérò pọpọ ẹni báyìí afúnṣọlọjẹ fún ẹ láyé ń bì báyìí ọ̀sánwófá yóò fa àríkùkì ilẹ̀ iná onípẹ́ kò ní yí á padà fáìtì àwádọ́jà. àti ọyẹ ọyẹ káwọn nǹkan tá a fẹ́ lọ kẹsẹ̀ bọ̀ Sheikh Ibn Taymiyyah rahimahullah ta'ala kì í ṣe pé bàbá ò lè yíra padà pẹ̀lú mi ṣùgbọ́n wọn níyàwó kí ló fà ń wò lè ráyè tóbi àsẹ́ni tí ọba lè ráyè tóbi fọ́ ra kó bi o lè kú lápò ìyẹn ò pé kó má wà lùjẹ́ náà nítorí pé kọ́ má sí láború ọjà àjù ká sọ pé àwọn àtúnṣe lọ àtúnṣe ní ká fẹ́yàwó láburú ni kò fẹ́yàwó ọmọ sẹ̀tọ́ lórí ẹ̀ láburú ni kò fọ́kọ́ ọmọ sì ń bẹ̀rẹ̀ kò sí lórí ẹ̀. sẹ́gun mi tẹ́mi àrùn ọ̀hún lọ́wọ́ tààlà wọn ò lè takò àwọn afáwọn akẹ́kẹ̀ẹ́ kọ síra àlẹ́ ọ̀rẹ́lẹ̀ àmọ́ ò àwọn afáà tí wọ́n yà fún. ẹ ẹ lè tún àwọn afáà wò ẹ má rí omi. àwọn olè lọ́wọ́ mọ̀jú mú fún ìdílé akọ bá bóyá lórí lórí ọ̀rọ̀ àkàmù wọ́n á ẹ̀gẹ́ tí wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé kò ń bẹ oní wàhálà ọ̀la wàhálà ọ̀tún latẹ́rà ẹ̀sùn alọ́jagun alọ́ọ̀sẹ̀kìnì kan ìwọ náà títí ẹ̀ náà rí bẹ́ẹ̀ àtọ́ ọ̀bẹ ráyè ìyàwó ni ọ̀ wáyé ìyàwó ni. tó fi yá pé èèyàn gbọ́dọ̀ nígbà táwọn náà ti rí pé nǹkan yẹn ó lè kó bọ̀rùn àwọn. ni wọ́n fẹ́ra fi obìnrin ti lágá wọn ọ̀tà kó gbéyàwó kì í sì ṣe pé wọn lágbára àti súnmọ́bìnrin ṣùgbọ́n wọn ò ní lè rójú sí i. irú ẹ̀ náà lọ́bìnrin yẹn wá sọ fáwọn ọ̀gá àwọn ọ̀kọ́kọ́ mọ́tọ́ bá rí bẹ́ẹ̀. ìṣẹ̀tọ́ yìí pé yọ abá ọrùn mi jẹ́ ọlọ́run má jẹ́ ọ̀rá ìdá. ẹ̀tọ́ láàrin lọ́kọ láyà ìpínlẹ̀ ó nípínlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní ar-rijalu 'ala an-nisaa bima faddala àwọn ọkọ la fi ṣe alákòóso lórí aya pẹ̀lú àjùlọ tọ́lọ́ máa ń ṣe fápá kan lórí apá kan ìyẹn ni wípé àwa má rí di iṣẹ́ ọlọ́run gan ni pé bó ti ṣe ọkùnrin lọ́gà àkọ́kọ́ nìyẹn ìkejì nìnáwó tí ó máa ná ẹ̀rí pé bí ọ̀rọ̀ náwó náà ládé ọbí ànfàkó mi ní amúwálé ìpínlẹ̀ nìyẹn ọ̀sọ́ọ̀lì hàt obìnrin dáadáa kọ́ni tààtún òun ni wọn máa tẹ̀lé kí ni ọ àṣẹ ọkọ gẹ́gẹ́ bí olùkẹfì olùsí sọ mo ṣe àátún lé azwajihin òun ló máa tẹ̀lé àṣẹ ọkọ hafizatun lil ghaib adẹ sọ ìkọ̀kọ̀ bọ́lọ́run ṣe sọ. Hmm. ká má gbàgbé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ yìí títí obìnrin lágbára ọkàn pa ọ lẹ́tọ̀ọ́ tí wọ́n á fún yẹn torí ẹ̀tọ́ tóbìnrin máa ṣe fún yẹn ó ní ṣe pẹ̀lú àlùjẹ́nà ẹ̀jẹ̀ lórí pé àyíbáàdà lọ́tọ̀ òun ni ìgbéyàwó jẹ́ fóbìnrin tó ti jẹ́ fáwa náà ẹ̀kọ́ wà nù hadith anẹ́sùn kan yìí pé bẹ́ẹ̀ bá fẹ́ yàwó ó ti ní láti ẹ̀sìn. fàlìyẹ́ tẹ̀kẹ́lá fi nìṣẹ́ báyìí wọ́n yà bẹ̀rù ọlọ́run níbi kíni o níbi ìlàjì tó tún kù yẹn. ẹ̀rí àkọ́kọ́ obìnrin àkọ́kọ́ fèsì kọ́rẹ́tọ̀ tí wọ́n yẹn náà ló ti lágbára ẹ̀tọ́ tọkùnrin máa gbà lọ́dọ̀ ìyàwó ó tóbi ó òun ni irú àdìsí tóbìnrin tá a sọ ánàbí ni tọ́ bá lá ó sì ń gẹ́gẹ́ o àtàwọn táwọn níbi tún sọ ńgbà tí màá tún fẹ́ dọ̀bálẹ̀ fún jọ́ kan tọ́wọ́n fi làwọn kó tún àmìràn ahadan tí màá bá pẹ́ nìkan láṣẹ àníyẹ́s jùdálẹ̀ ahadin pé kó forí balẹ̀ fẹ́ nìkan lá amọ́r sulimọ́r a obìnrin ní ìbádẹ́ fa láṣẹ pé kó forí balẹ̀ fọ́pẹ́. ṣòwò dábì ni pé ẹ̀tọ́ ọtọ́kọ ó tóbi o lórí ìyàwó òun ni kó ní ṣe pẹ̀lú àlùjẹ́ náà àníbi sọ́lọ́ ọgbà rẹ̀ rọmọdán rẹ̀ ó dẹ̀ sọ abẹ́ rẹ̀ kó ṣàgbèrè ọtẹ láti ọpẹ wọn á sọ fún yín pé ọtẹ nu ọ̀nà tó bá wù wọlé kọ́tọ̀wọ̀ kọ́tọ̀wọ̀ àlùjànnà kí ni wàá làwọn ẹ̀tọ́ yẹn àkọ́kọ́ tóbìnrin máa ṣe fọ́pẹ́ kọ́ máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ níbi tó bá pàṣẹ rẹ̀ o. Husayn ibn Mihsan látọ̀dọ̀ àmọ́ rẹ̀ ó ní mo lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam àwọn sọ̀sọ́lá wa ń béèrè yìí pé àdáàtà zawjin à ń tèwọ́ ti lọ́kọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ yìí kó fi lè dúró sára rẹ tẹ́kítẹ́kí tó ti lọ́kọ̀ ó ní mo wá dáhùn pé bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ̀ wọ́n nẹ́bí wa sọ pé fa àyínà àǹtí minhu ipò wo lọ wà sí ọkọ rẹ̀ obìnrin yẹn ni mo wá dáhùn pé mọ́ àlùhù èmi omi kùlà gbogbo ohun tó bá ti ní ṣe mo máa ń ṣe àfihàn tí ń bá nípa lókun àwọn sọ̀sọ́lá wa sọ fún báyìí pé ọ̀kẹ́ ìfà àǹtílá bọ́ ọba ṣe rí sọ́kọ rẹ lọ́wọ́ sọ bọ́ ọba ṣe rí sí o fa ìnáwó jẹ̀nẹ́tùkí wọnà ẹ̀rọ. tọrọ kọ rẹ làlùjẹ́nà rẹ òun ni náà ẹ̀rí wọ́n lẹ̀ tún ti bí òjíṣẹ́ ọlọ́run ọba léèrè. ipò mi wò ló lóore jù àrùn sọ̀tàlá níbẹ̀ èyí tó yẹ kó ọmọ máa tẹ̀ ọkọ ẹ̀ tó bá pa láṣẹ tọkọ ẹ̀ bá bá inú ẹ̀ máa dùn inú ẹ̀ máa dùn ọdẹ sì tún máa sọ́ra rẹ̀ aṣọ dúkìá ọkọ rẹ̀ sùmọ́lẹ̀ kan náà ta kí obìnrin máa fún ọkọ ní sọ́ra nínú dáadáa ni o ọ̀nà ìlàtọ̀ àti al-makhluqin fi ma'siyati al-khaliq kò sí ìtẹ̀lé kan fún ẹ̀dá ọlọ́run láti fi yapa àdẹ́dà innama at-ta'atu fil ma'ruf ìtẹ̀lé tá à ń sọ lábìgbà yìí níbi rere ni o inú ẹ̀tọ́ tíyàwó gbọ́dọ̀ ti kí o tó gbọ́dọ̀ ti fọ́kọ rẹ̀ wọ́n ní pé à ń tẹ kọ́ra ẹ́ fil bayt kó gbélé ọkọ̀ jókòó ọgbọ́dọ̀ jáde àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ obìnrin mi a máa jáde fòtì fòtì fòtì fòtì fòtì dìdó ní eden lẹ́yìn tọ́lọ́wọ́n bá alẹ́ kí ọlá sọ wípé wala tabarrajna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyatil ula ẹgbẹ́lẹ̀ ọkọ yín jókòó ẹ má jáde kí fòtì fòtì ní jáde àìmọ̀kẹ́ àkọ́kọ́ tí ò dáa yẹn ẹ̀rí sheikh ibn eh, ibn temi arahimahullah wọn ní kò tọ́ fún ìyàwó kó jáde nílé ọkọ rẹ̀ láì gbà yọ̀ǹda tó bá jáde nílé ọkọ rẹ̀ láì gbà yọ̀ǹda ó ti di nẹṣíza nìyẹn nẹṣíza òun ni aasiyatu lillah olùṣẹlọ olùyapa òjíṣẹ́ ó sì lẹ́tọ̀ọ́ sí jìyà ẹgbẹrẹ sì jìyà yẹn tọlọ́run ń bí ayàtà kàtìláàbọ yẹn pé wọn lẹẹsì ìtàkọ òun náà gbèsè òun làwọn obìnrin tẹ́ ẹ bá àwọn obìnrin tẹ́ ẹ bá ti ń páyà pé wọ́n ń jáde fòtì láì gbà yọ̀ǹda ìyàpọ̀ ọlọ́run ìyàpọ̀ òjíṣẹ́ ọlọ́run irúfẹ́ àwọn obìnrin yẹn fáìlì òhún ẹsẹ̀ wá sí fún wọn. ìtún jáde bẹ́ẹ̀ kọ̀ gbọ́ wá sí wá jòrò òhún náà fi mọ̀dọ́ ọjà ẹ fi bẹ́ẹ̀ di rẹ̀ lẹ̀ fún ẹ má sùn tì í ẹ bá ti mọ̀ pé ẹni tó kú dùn rẹ̀ ni ẹ má sùn sí kò tún change wọ́n dìrì bò ó ẹ lù wọ́n torí ẹ ẹgbẹ́ àti máa sọ pé dọ́rùbù yẹn ọgbọ́dọ̀ jẹ́ kíni o ọgbọ́dọ̀ jẹ́ èyí tí ní ṣùtà inú ẹ̀tọ́ tíyàwó gbọ́dọ̀ ti fọ́kọ òun ni kọ́ tẹ̀lé tọ́ba ní ọwá sùn lórí ibùsùn òun àkọ́ wà nù hadith wípé tọkọ bá pe ìyàwó ẹ̀ tọ́ba ní hàn ìpè ọjà o títọ́ ọkọ̀ yẹn máa fi yọ́nu ẹsùn mọ̀kọ́ kò ní yọ́nu ìgbà tí yẹn fi sọ gbọ́dọ̀ mo ti gbọ́ ẹ sá máa bọ̀ lẹ́yìn ọba wíbẹ̀ kò ní yọ́nu ìgbẹ́dẹ̀sì máa jà yẹn lọ. pépè ayé kan bá já yẹn pàápàá jùlọ tó bá lọ já sí pé lótìtọ́ lòdòdò mọ̀lúm mọ̀lúm dẹni sáhì. ìyàwó ẹ̀yọ́ wúrọ̀ kan só náà lónìí kò ní tó méjì ẹ̀wọ̀n tó bá ní méjì tọ́lọ́run sì bó láti rí tọkọ fíláàsì kọ̀ọ̀kan fún ọ akọ̀kan síbí ọkọ̀kan síbí lẹ́yìn kó kó aṣọ bóra yẹn ńlẹ̀ kó sì lọ bòmíì tó bá rí pé ó kó nira báwọn àbí kó sì ní sùúrù dọ̀la pé ẹ alágísà rẹ ti ń jó lóru ìlẹ́fẹ̀ mọ́ táwa ti palapalẹ̀ lọ ìlẹ́fẹ̀ mọ́ ń sọ̀kalẹ̀ fọ́dún tọ̀. ẹ̀rí inú ẹ̀tọ́ yẹn ni ọgbọ́dọ̀ fọ́ ọrùn fún ìkẹrin òun ni pé kò gbọ́dọ̀ gba ìyọ̀ǹda kò gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́nìkan kó wọlé ọkọ ẹ̀ àti pẹ̀lú yọ̀ǹda ọkọ. ẹ̀rí pé wọ́n là nẹ́bi ti sọ yìí pé nínú ẹ̀tọ́ tí ó fi dẹ́dẹ́ lórí àwọn obìnrin ni wípé ibùsùn yín wọn gbọ́dọ̀ jẹ́ wọn gbọ́dọ̀ jẹ́ nìkan jókòó mbẹ́. tẹ́yìn ọkọ ọba ti fẹ́ kíyàn kan jókòó mbẹ́ ẹlòmíì tó bá dé báyìí tó bàjẹ́ orí ibùsùn ni wọ́n máa rẹ̀. ọkùnrin wo díẹ̀ ni òní hèjì nǹkan mẹ́. ahịa ayé asịrị ni bùsùn ayé àṣírí ni náà ilé wọn wà wọn ní ilé yẹn lè yẹn ti máa ń jẹ je jẹ tọrọ wà nù fàwáàsì àtẹ̀yí tó ní dodo àtẹ̀yí tí ò ní dodo èèyàn nínú àwọn fàwáàsì kù lọ́wà yàrá èèyàn yàrá èèyàn yẹn yẹn ti sùn pẹ̀lú ẹni tó jẹ́ ó ṣeé ọ wà ń ó lè jẹun tí wọ́n máa fojú wò ní wọn ò sì lọ jókòó sórí ibùsùn àbí kọ́ máa di ìgbẹ́sẹ̀ kọ́ sọ pé yí òun lásọ gá erégbé àwọn sísá lágbẹ́gá àbúbà wàhálà àwọn yìí wá kọ́ ó lè rà báyìí náà ẹ̀kún gbogbo nǹkan báyìí àkìlọ̀ kàn fánàlá ọlọ́run dákun kọ́lé dáadáa fún wa arákùnrin kan ó ní tó ń fèrèsè lọ́wọ́ parí ilé òun tó ń kó lọ rẹ̀ ni ó ní táwọn bá ṣe súnmẹ̀ dáàtì ìyàwó òun báyìí ìyálà lèbi wọn wà lọ́jọ́ kò sẹ́nu ọ̀nà ẹlẹ́wẹ̀ yóò máa sọ́gbà táwọn ọlọ́wẹ́ tóun bá bí wọn gbàgbé pé òun lọ báyìí yóò máa àwọn ń ra lò lójúmọmọ ń ra lò ìyàwó rẹ̀ dì í ṣe pé ọ̀rẹ́ ọ̀yẹ káàtó tún ni ó nílé ni ó nílé tí wọ́n máa gbé ọ̀bá sì nílé ọ̀dàgbà lé ní lẹ́kìtì ọ̀gbà kọjú sí mi kọjú sí ọ tí wọ́n máa yọjú wọ̀ dídọ́ ẹnìkan béèrè béèrè ìbéèrè àwọn ará ìyẹn wa ẹni ẹsì máa ń dá tòótọ́ wọ́n wáyé pé lédè yẹn ń gbé kọjú mi kọjú sí ọ ni àfáà sì béèrè súnlẹ̀ lójúmọmọ ìyẹn wá ní ọ̀sáyé bó láti à káàbọ̀ kó nílé kọjú sí mi kọjú sí ọ ni ọ torí kó dáhùn súnlẹ̀ lójúmọmọ yóò yẹpẹrẹ yẹn o táàfáà kí wọ́n bá fi jáde ó ní ọ̀hún ní ẹ̀ ọ̀hún àná wọ́n fi yí sọmọ wọn lójú ó tún fẹ́ jáde ni ó tún fẹ́ dé ní sísìn sínú wákàtí kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan wọ́n á sọ di gíbà ni wọ́n ló ti fa wọ́n sì fẹ́ kí àṣírí yẹn pamọ́ ni. ọ̀rẹ́ fẹ́ iṣẹ́ ilé nípa ọwọ́ òṣìṣẹ́ rẹ̀ ọkàn máa lé ìyàwó kí lásán wọ́n fẹ́ yà ṣáàlà ẹlòmíì ó tún lè ó lè fẹ̀jẹ̀ yàn kankan lọ ní ṣètò ilé lọ nílé ilé tó mékì sẹ́ǹsì tó bá làákàyè mu gidi tó bá làákàyè mu láti rí kankan ò ní lọ pé nísìnyí ìgboro la báyìí nísìnyí o lè jáde ta kó rí àwọn pápápá níwájú ìta mẹ́rin kó ti gbogbo ẹ̀ títí tí àtọ́jọ́ iwájú àtẹ̀yìn ọ̀la ọwọ́ àrípé lèyí fẹ́ kó bá lùjẹ́ náà mi ò nílò bá dáadáa tó wà lé tiẹ̀ ìyá àlùjẹ́ náà tó wà lé tó ń retí àfa àkọ́fẹ́ ẹ̀dẹ́ oníṣèṣe lọ́wọ́ báyìí àwọn àlọ́ gbalẹ̀ oníkọjú sí mi ń kọjú jọ wọ́n á fẹ́ àpò àpò sáré fẹ́ fi kẹ̀kẹ́ yẹn ọ́ nì <laughs> ìṣẹ̀lẹ̀ ń gbórí sí i. ọkùnrin yẹn kú dùn kẹrẹ gbogbo òru kò ní jóbi oṣù bó tún jójúmọ́ náà Ọlọ́run ṣàánú ẹ níbẹ̀ obì wa gba ṣọ́ọ̀bù yóò tún lọ tọba ti dé báyìí yẹn òun yóò yóò yóò sùn lọ kiri ah! tún wá yóò ní o. ụwa wá ní òpin kí ní yìí ti di èlè ti fáàsì àwọn ẹ̀ka ní sùúrù pẹ̀lú ẹ ẹ̀bùn o. owó ọgbà àgbà tọkọ àfáàní lẹ o ọ̀padà kọ́lẹ̀ òní rọ́ ó lòun ti ẹ̀gbọ́ pé gbogbo bá dá lé òun ti dé a máa garu ṣọ́ọ̀bù gbogbo gbà. ìyẹn gbọ́dọ̀ kó o ìyẹn bá kó oorun máa tó di yé ìyẹn sàbòsí fún kọ́lọ́n kó fi ń ṣe kò ń gẹ́ ẹni tẹ́ bára yín mu torí tí ọba bára wọn mu wàhálà ni wàhálà ni kọ́lọ́n sànù wa. tọ́ tó nípa bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbẹ́ ẹlòmíì láàyè kọ́wọ́ kó jókòó lórí ibùsùn ọkọ yín kọ́kọ́ yín ọba fẹ́ bẹ́ẹ̀ o ẹ̀rí ẹ gbà láàyè o náà obìnrin ọgbọ́dọ̀ gbà rẹ̀ ìkarùn nìyẹn àwẹ̀ tàtọ́wọ̀ bíjọ mọ́ndé àtàlàmísì àfi yọ̀ǹdọ́kọ tọkọ dẹ̀ wá lé travel ẹ̀rí pàdé ti bá kele yìí rẹ̀ níjọ́ kẹta ń ṣe wá sí afẹ́sìn ọmọ wa kan fọ́kọ́ bàbá wa tí wọ́n máa mú kíní dání wà mẹ́jọ ni wọ́n ti gbà wẹ̀ yóò jà ni wọ́n ní yóò jà ni tó gbà wẹ̀ àwọn ẹ̀ta tó wù ti ń gbà táàfà aláàfà dé tó ti kúnra yóò jà wẹ̀ yẹn ni o náà wọ́n fẹ́ kó gbà yọ̀ǹda bọ́ ìfá awẹ̀ ní fílà ni kọ́ gbà yọ̀ǹda ike tó mo ní kí n sọ fún yín ní Abu Abdullah pé mo fẹ́ láwẹ̀ Monday lẹ́ni o wọ́n ní ẹ ẹ èké ni ẹ o ti mọ̀ pé mo ti máa ń gbọ̀ mí ẹ lè gbọ̀ mí wálé sábà gbà lọ mo láti gbọ́ àyọ̀kọ̀ pé wo má gbà o ọmọ pé mo lè jẹ́ àtẹnudà ìmúsìn o ẹ gbọ́dọ̀ gbà yọ̀ǹda ìkẹfà òun ni kóbìnrin òfin gbọ́dọ̀ nẹnu dúkìá ọkọ ìlàbí ìsìn àfi pẹ̀lú yọ̀ǹda gbogbo àwọn ilé hadithi lọ báàkì lẹ́yìn náà ni pé obìnrin gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ilé ìkeje nìyẹn ó tún máa tọ́jú ọmọ ọlọ́pàá lórí ilé ọlọ́pàá gan òun nìkan ò tó wá fi sọ̀rọ̀ ṣùgbọ́n ẹjẹ akọsí àwọn ẹni rẹ̀ bí ìyá wa Asma ẹnzàbẹ Bakri Ọlọ́run máa ń ṣe bàyí tuntun bẹ́ẹ̀ rò wọn àwọn gbogbo sẹ́lẹ̀ òun lòun máa ń ṣe kódò lẹ́sìn òun máa pako fẹ́sìn wọ́n dẹ̀ ní mẹ́ẹ̀lì tó máa fi fi rúkókò yẹn mẹ́ẹ̀lì lomiin máa máa gbé kí omi lẹ̀ fún ọkọ ẹ̀ pé kọ́ wa lọ mi wá fóun àfà ó yẹ kẹ́ ti kó níbi tẹ́ lọ ẹ wá lọ mi yí fún mi bíbẹ̀ kọ́ tí ẹ̀ bá bá bá lálẹ́ ẹ má bínú o. aṣọ fífọ̀ abọ́ fífọ̀ nínú àwọn ọ̀sẹ̀ tí ìyẹn fi dẹni ọlọ́run nílé ọkọ wọn akíndandáni náà tí wọn náà sì lọ gbọmọ ọdọ ọgbọmọ ọdọ nígbà tí ó ti ẹ̀sùn gbọmọ ọdọ ó tún gbógi tọ nígbà tí ó tún wá gbọmọ ọdọ tó gbógi ó tún gbọmọge tọ ẹ̀yin náà mọ̀ọ́rọ̀ àwọn aláburú tí padà máa ń kẹ́yìn rẹ̀ ọlọ́run ọba àlekè ọlásọ́là wà láláburú o Fatima sísẹ́lé ti di fa ọkùnrin mi ọ lọ ta débi ipá gbọ́ pé wọ́n kọ́ mọ̀dọ̀ wá fún bàbá rẹ̀ báyìí àwọn ẹrú wọ́n dẹ̀ lọ béèrè fún a òṣìṣẹ́ ọlọ́run mi kí n fún ọ ní mo tó lóore má lọ sí subhanallah thirty three alhamdulilah thirty three Allahu akbar thirty three ọba ti ń wi ó dẹ̀ rí wọ́n máa lágbára sẹ́yìn kò dẹ̀ ní rẹ̀ ọ́ síbẹ̀ máa ti sẹ́lẹ̀ má lọ fún ẹ̀dá ta ọ́ tọmọ bá mú oúnjẹ tọ́jú ju ọ lọ tó sì mọ bẹ́ẹ̀ di tẹ́jú ọ lọ láti ẹ̀ lágbèrè làwọn kẹ́ fi ṣe ẹlòmíì lè gbé tọ̀nà tó da ọtí ọ̀padà béèrè pé tó oníṣẹ́ ni ó ń tó tọ́ ń bó sì ní lóyún ó ní ìlú bọ̀ níyàyè ni wọ́n sì yọ lọ ọbẹ̀ wọ́n lọ parí àlámọ̀ rí. ìwọ ọbẹ̀ tó ń dín gbà tó ọjọ́ mọ̀ ọ̀dọ́ ni ọyá wá jẹ́ ìyàwó kan máa dín fún mi. ìkẹjọ òun ni kò sọ̀fọ̀ rẹ̀ nípa ọmọlúwàbí ti ń bẹ lára kọmasị balabala. ẹ̀rì pa sọ wípé àyà tó wà ní sọ́ọ̀tù gbogbo àyà ti bá ń sọ wípé obìnrin sọ abẹ́ rẹ̀ ń sọ pé kọ́ fèsì náà ṣùgbọ́n àyà tó wà nínú sọ́ọ̀tù pé kó lè ti ẹ̀dùn nínú àwùsọ̀rì yìí ná ọ̀yà òròjà àyà lẹ́yìn pé fèsì náà kẹ́ ò rí abẹ́ ni. sọ̀rọ̀ náà nìkan. ẹwà rẹ sì yín ta ṣé wọ́n máa rí wọn ò rí àbí gbogbo aṣọ yẹ̀rìyẹ̀rì tó ń káàkiri jáde-jáde ẹbí ọlọ́kadà ẹlẹ́hàá ò hànàlá yóò ka gbogbo ẹ̀tàn ni ìdè máa ń ka fún àfáànlé ní ó ka ọlọ́kadà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí ni ó dẹ̀ tuntun gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó ká sọ fún àfáà tó sì ká sọ fún lé yóò gbowó ni ẹ wo ọ̀rọ̀ di àtòjíjẹ́ sọ báyìí tó ka tán a tún fún ọlọ́kadà lówó àfáà tí ó sì ká sọ nìtẹ́ fúnlé yóò tún gbowó lọ́wọ́ àfáà ni ẹ ò gbọ́dọ̀ ṣe sàdúgbò ṣe di àtòjíjẹ́ ẹ̀rí ọmọ aṣọ ọmọlúwàbí yẹn kò ní fi hẹ̀ ta ti kẹsàn-án wọn ní kí á dúpẹ́ fọ́kọ ẹ̀ níbi ohun tó bá ṣe wọn ní yiniyini kẹ́ni lè ṣe mí pípọ̀ náà àwọn ọkùnrin náà àwọn obìnrin wọn ní òṣùlùbù ni wọn fi ní ìkẹgbà lọ́wọ́ wọn náà ẹ ẹ wàá mọ̀ pé kẹsẹ̀ lẹ́yìn náà nígbà ẹ̀sẹ̀ yìí àhà sẹ́yìn ẹ̀kọ́ àfa mi ọlọ́run ọ̀sà lè sí ìkẹ́ fún yín o ọlọ́run ọ̀sà lè sí àrísìkì fún yín o ẹ̀sẹ̀ ń gbìyànjú mélòó mélòó àwọn ọkùnrin tá àkókò ń gbọ́ àwọn èèyàn ò ṣe dára fáwọn obìnrin mọ́ lásìkò tọkọ wa báwọn ọkọ wọn ń ta tí wọn bá ṣe dára fóbìnrin ọlọ́run wa fi irú ẹ̀yìn ṣe kóńgẹ́ ó fi irú ẹ̀yìn ṣe kóńgẹ́ mi ẹ̀ ń ṣe báyìí fún ní màá padà sí ibú a ní ìdí nǹkan báyìí ẹ̀dá kúkú olóbìn ti fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọ yàrí pé nísìn ló tún lówó o nísìn ló tún ní ọbẹ̀ o nísìn ló tún o àwọn ẹsẹ̀ mọ̀kọ́ ti tán ni àbí tá à ń jẹbọ láti jẹ ta. ìyẹn fọ́kọ ìyẹn ọdẹ jí ìyẹn ọlá ìyẹn ọba ṣe lọ́nà abdullahi ibn amr wọn ló jìjọ sọ yìí ọlọrun ò ní gbójú arábìnrin kan bí edugbe fọkọ rẹ. kò sí rọrùn kó ọkọ yẹn onídùúgbò fún kò sí rọrùn kó gbàgbé gẹ́gẹ́ ní iná báyìí ni lónìí tí ìrí nǹkan tó burú tó ń nù náà lónìí kò tí ì sí bí ṣe wá mo wá rí pé kìkì dá àwọn ẹni tó wà obìnrin ni wọ́n àwọn obìnrin lọ́pọ̀ jù a wọ́n bá ní kí ló dé rè òjijì ọlọ́run ọlọ́run níbẹ̀ ni yẹn kúrò náà dèkó fúrihin àwọn obìnrin máa ń sa ìmoore a àwọn sàbí bá tún béèrè yìí pé wọ́n ń sa ìmoore sọ́lọ́wọ́ àbí kí ńlá ànábì ní kí n sa ìmoore sọ́lọ́wọ́ wọn ò mọ ohun tọ́kọ sí ni wọ́n ń sa ìmoore dáadáa. àtúntòsọ́lá ní tọ́ bá ṣe dáadáa sí kan náà àwọn ìyàwó ní gbogbo ọjọ́ ayé tọ́wọ́ wá tún ní ìdìǹkan lọ́dọ̀ rẹ tó sì ṣe náà ni pé mọ́rọ̀ àìsàn mi ń ká káyìrọ̀ nǹkan mí rí dáadáa kan lára tí bá ń ṣe báyìí ha àfáàbí ó jẹ́ tó ọba lóhùn ọ̀gbá pé ẹ́ àwọn ẹni ọpẹ́ ta aláàmà dúpọkọ àdùpẹ ahọ́n ńbọ wàá fi ta ọkùnrin náà mo tá nǹkan rí mọ́lẹ̀ àbí ká máa kàn mọ́lẹ̀ ọpẹ́ ahọ́n ma fi ìdùnnú hàn sọ́kọ yẹn yẹn ó dùn nínú tààrà yẹn á dùn nínú ọkùnrin ṣe máa rí yẹn ó sáré wàá ṣe lọ́jọ́ fún ó ti tọ́jú ẹ̀ ó fẹ́ wẹ̀ ni ó ti sáré bá gbómi àwọn ọ̀dùnú ló fi hàn yẹn. àwọn ọmọ náà wàá mójútó wọn ò ní sọ wọn bálabàla. ẹ̀rí ó dẹ̀ ní máa pariwo rẹ̀ lọ́ba lọ́sọ pé tó fọmà fọ ẹ̀ ó ń lé yín mo tún bọ́rọ̀ rẹ̀ wá lónìí o. nígbà tí ti ń fọ́n gọ́ obìnrin kan wá dọ̀ mí ń jọ̀gàn àwọn ọ̀pá àwọn máa gbàlejò wọn lóríṣiríṣi. ó ní ọkọ òun fóun ní two fifty níjọ́ kan two hundred and fifty naira níjọ́ kan obìnrin mi sì jókòó sí mi ni mo ní sì kan ìyẹn ní èmi mo ní ọ̀dá wọn yá dáhùn rárá máa ń fún ọ nírú à mo tó ń ọ tó ní ọ mọ lọrọ yẹn jù orí fálà ìmoore ìwọ̀ yìí fẹ́ yà sọ pé náà àwọn ọkùnrin náà lọ́wọ́ sáà pé èmi náà rí lórí nínú nǹkan tẹ́yìn oṣù mọ̀ kó obìnrin ń dúpẹ́ ọ̀kẹ́ náà ni òní máa ṣe ṣìkáyà ńgbà tó fi dùn ta ló sọ fún tọ́wọ́ ṣe pé ńgbà tí ó dùn gbogbo ayé gbọ́ ẹ̀rí yìí kẹwàá obìnrin máa máa túnra ṣe aṣọ̀ṣọ́ paríparí ọkọ̀ ẹ̀ àtòdìjẹ́ yẹ dákun ẹ̀ já yí padà àwọn ẹlẹ́yàwó náà tún ṣe ní sí òun pátá fáńfáń báàgì fáńfáń tí wọ́n bá fẹ́ jáde lòdì ìyàwó àbá yusuf ní mbọ yìí ní Ọlọ́run lọmọ bẹ́ẹ̀ lómi ó ti múra dé ìyàn fẹẹ lè máa béèrè pé àbí èso ọmọge pé ó sì jọmọ lẹ pé àgbọmọge ni àbí èso ọmọge àgbọmọ ńlẹ ṣe ń díá níbi ìmúra jẹgbẹn tẹlómi máa ń mú lọ ta àwọn adúlé ẹ máa lo jìlìbáàbù wọn tún rẹ jìlìbáàbù ọsọ tí wọn sọ fún wọn bóyá aṣọ búláàkì ò lè jọsọ lè jọsọ nílẹ̀ àwọn afáàní sárùkù tí wọn dá pé kò gbọ́dọ̀ jọsọ fún rẹ wò ó kódà àwọn míì tó bá tún rẹ dábàá á tún ṣe sáńsáń sí sáńsáń sáńsáń yóò ṣe síbi kíní ìka rẹ̀ báyìí ṣe sáńsáń sáńsáń síbẹ̀. kàbá àrọ̀ kàbá. ní ìkẹ́ wọ́n ní kọjá bọ̀ ó tún ṣe sáńsáń fún sẹ́ni. ṣe bíbí lọ́yẹ̀ kọ́ bá fi sáńsáń yẹn nulẹ̀ tún fi sáńsáń lọ́ta bẹ́ẹ̀ lèyìn ó ti máa rẹ́ lómi gbé ah tó bá kọ́ lẹ́yìn ọ̀fẹ́ mi o kódà tó bá kú yíṣu lóko ọ̀ kí wọ́n lọ fà lọ fà wọn náà lọ́ọ́ sọ pé obìnrin tó lóore jù á ti sọ fún wa òun lè tó pé inú ẹ̀ máa dùn tó bá ti wù á sọ̀sọ́ dìgbì ní fún ẹ nílé á ti sọ táìmù tó máa dé á fi wákàtí lẹ̀ fún yóò wẹ̀ afọ gbogbo àlùbọ́sà tòmátò afọ dànù lára àti fínná a máa sọ sára á di gbogbo ẹ̀ pa tí ó di ipa gidi. yóò wá ra lúgọ yóò lúgọ yóò rọgbọ kú a máa retí bàbá yẹn fẹ́ dé. òun dé báyìí bó ti máa pàdé ẹ̀ gan yóò sáré yọ fìlà inú tiẹ̀ kí ó sì máa dùn. ó mọ̀ ń pa pọ̀ òun ni ó sáré máa bọ tú bá tú bọ́sìn ayọ̀ àyè tó wẹ̀ á fi kọ́ lọ́rùn ẹ máa lọ bomi sára mo ti bá yín bomi sí ibi fún ọ. àmọ́ ó ti ń wò mí ìmọ̀ yìí tẹ́lẹ̀ nídìí gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí mo gbé ráìsì lẹ̀ lẹ́ẹ̀kan náà mo gbé dòdò lẹ̀ lẹ́ẹ̀kan náà mo gbé ẹja lẹ̀ náà mo gbé gbogbo ẹ̀ yóò lóun ti gbé gbogbo ẹ̀ lẹ̀ wọ́n sọ̀sọ̀ fún ẹ̀jẹ̀ ń sẹ́wọ́n bẹ́ẹ̀ ìkọkànlá òun ni wípé tọba wa náwó àtúndé bẹ́ẹ̀ ẹ ìbí wọ́n lọ ìwọ́n ń bọ́ ọmọ nígbà náà wà nǹkan wá níwọ̀ gbọ́dọ̀ náà ọba náwó ọgbọ́dọ̀ obìnrin àbíkọ́kùnrin kọ́bìnrin pa ọ̀sán àjọ bí wọn nínà lẹ́yìn náà ni pé sẹ̀rí adé sọ pé àwọn gba méjì àbí mẹ́ta tiẹ̀ náà rí mẹ́ta ẹ̀yọ̀ kí wọ́n fẹ́ kẹ́ mi. bíi mi ọmọ ìfúnya wọn ni wọ́n sì máa ń ìhun tí ó sì ṣe wọ́n tí ó jẹ wọ́n wọn o ẹ̀jẹ̀ o wọ́n la ń fẹ́ yọ̀kẹ́ lọ. ohun tí wọ́n fi ń já fún wọn sọ sí pé ọkọ tèmi làwọn kẹwàá máa ti ẹ̀sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí àwọn àrékún orí àmàlà èèpá ni wọ́n tẹ̀ máa lọ gbé fún bàbá wàá fi wàhálà ilé ayé wàá fi pa bàbá fún bàbá. tó o bá ní ò gbọ́dọ̀ ṣe erégún. ẹ̀yin náà wo nínú owó ìwé ọmọ ni three thousand wọ́n pè two thousand náà lẹ fún mi èmi gan mo fi one thousand gún gbà náà wà nǹkan gbà náà nǹkan ọ gbọ́dọ̀ ṣèrè fún ohun tó o bá padà ná gan bóyá kọ̀ọ̀kọ̀ òun ló yọ lẹ́nu obìnrin mi jù kò ní sọ ijó tí ṣéǹjì kù lọ́wọ́ rẹ̀ kò ní sọ yẹn o. wọ́n ẹ bá fi wọ́n lè sìn wọ́n làwọn fún ọ̀bẹ lẹ́nu ẹ̀ wọ́n ẹ sì béèrè pé ló wọ́n filẹ̀ tírí ọ̀rẹ́ wọ́n filẹ̀ ẹ. ṣé ọ̀rẹ́ tí wọ́n láwọn filẹ̀ yìí ìgbà wọn padà parí gbogbo kí ní òun dé five hundred naira lọ́jẹ́ nígbà náà wà ń kọ́. ká máa gbìyànjú oṣù bá ti gbìyànjú bágbára wa ti fọ́tán ọwọ́ aná ọgbọ́dọ̀ ti rí kú bọ́yọ̀ nẹ́fọ̀ kọ àbọ̀ nẹ́fọ̀ mọ́ ó dọ̀ lè máa fi nǹkan bùn yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fẹ̀mí yẹn obìnrin Abdullahi bọ́lá ọ̀sẹ̀ òdì ṣe bẹ́ẹ̀ ó ń lówó ó lẹ́wọ̀ fún bẹ́ẹ̀ ṣe sàrà dání fóun fún àwọn sọ́sálá ní fọ́pọ̀ ẹ̀ náà nígbà tí ò ní tí ò bá ní fún náà ìgbà ẹ kọlọ́wọ́ má jòrè odidi èmi lẹ́tún ni màá fún yín lówó nígbà tó wá ní jù mí àfọwà ìyẹn ò kí ń ṣe láburú rárá bí tí nǹkan mọ kọlọ́wọ́ ọba àlejò láti tó nìyẹn ìkejìlá òun ni pé kóbìnrin kọ́ yọnu sí díẹ̀ ó sì yá yọ ọkàn pẹ̀lú ẹ̀ kò sì gbọ́dọ̀ làbọ́kọ lọ́rùn fọ́kọ̀tọ̀ ọkọ̀tì ń tọ́ bá yagbá rẹ̀ lọ adébẹ̀ nígbà yẹn ni ọlọ́wọ́ kó o ti mọ iṣẹ́ tọkùnrin yìí ṣe ọba lọ kọ́ ọmọ síbi tí ó ti máa nẹ́ síbi tí ìfìtà ọmọ sùkúl ẹ̀ bímọ bíi mẹ́wàá torí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ hẹ̀ lé wọn wá pátá kú ti wà ńlẹ̀ fún òní gbowó lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ bàbá ni wọ́n kọ́ wọn dáadáa mọ̀ pé ó lè lágbára rẹ̀ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá tiẹ̀ ní èèyàn pèfà ibi tí wọ́n ti kọ́ wọn dáadáa tí wọ́n ti wọ́n gbogbo eléyìí nìyí fáàdù kìfáyà ní lẹ́sẹ̀ ní fáàdù àìní. ẹlẹ́yà mi ò ní múra kankan sọ́rí pọ́mọ òkéwù ṣùgbọ́n yóò múra sí pé ọmọ ọ̀lọ́ sí èèfọ̀ ààbò ọmọ tó ń nukun mú ẹ̀. ọ̀kan da àbá rẹ̀ láàbù bẹ́ẹ̀ pé ọmọ yọ̀ọ́sà lọ sùkúl ojoojúmọ́ ní pẹ́ńsì ojoojúmọ́ ní ìbẹ̀rù náà ọmọ arẹ́ni má àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ wà ní kú eré mo ti wà yìí màá mi lọ́kọ́ mi ní one two three three hundred ní tó lọ sùn. torí gbà táwọn fi wọ skul láyé àtijọ́ ń gbà ní tọ́wọ́ èèyàn bá tètè. bọ́yẹ̀ ẹ̀kẹta ní lọ sí ṣùgbọ́n àtòrí ni náà ni ọ tí wọ́n sọ pọ́wọ́ yóò tètè yìí náà. ó gbogbo àná ọlágo ní kọ̀ǹpútà tí màá mi mọ̀ ni wọ́n ti fi kọ́ mi ní one two three three hundred àtàwọn abc kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ ni wọ́n ti fi kọ́ mi gbogbo ẹ̀ mo ti mọ̀ kí tó ń kọ́ sí iṣẹ́ yìí làwọn ti wá láwọn òní mọ́ àbùkù ọdún ẹ̀tún kẹwàá ẹni ọ̀jọ́ bí wọn káàrí ibi bí wọn ká sí wọn káwọn ọmọ wa òun náà mọ̀. ṣé wọn kọ́ ọwọ́ ìlú wọn tún ní àmà lọ́ọ́ owó ta ni àgbẹ̀ ìran já wọn kàwé já wọn òbí wọn kàwé wọn lè bá fi ká ọmọ ńlé ọmọ owó ọmọ sí. inú ẹni tí ọkọ̀ lè kókó jù pé ká ilé ọmọ bóde àwọn tó kàwé nìkan náà ìbọn kan ní èyí tí mo rí ìyá àdé ní ọkà yìí tọmọ kẹkẹ ó fẹ́ yá ko kọ̀ǹpútà tí máa ń sẹ́jú báyìí wọ́n ti mọ one two three kàwé kọ̀ mọ́ kẹkẹ. so èèyàn gbọ́dọ̀ là kọ̀ọ̀kan lọ́rùn tó máa jágbára rẹ̀ lọ. ọlọ́run sọ pé lè yóò ń tètè tó sáàtì mi ò sáàtì. gbígbà láyé bá ti tó ni kéèyàn náà ọmọ nǹkó dẹ̀ alẹ́ yẹn rí sùkúrú ẹni tí a bá kúrú arísìkí rẹ̀ fún akọ́nẹ́nu lọ́lọ́wọ́n bá fún àti pé èèyàn gbọ́dọ̀ ṣeun tí ó tí ó dùn ọkùnrin o àbí tí ó bà nínú jẹ́ ẹ̀rí pé mo ti wí yẹn ṣáájú tí obìnrin kan ò ní fara ní ọkọ rẹ̀ láyé ń bì báyìí àfi kíyàwó tí ó fẹ́ nú ẹlẹ́yin ju kẹ́kọ̀ọ́ sọ pé má ní lára mọ́ ọlọ́run má bínú sí ọ afúnṣọ́ lọ jẹ́ fún ẹ kò ní pẹ́ kò ní jì ọ máa padà yá ẹ tí ọ wá dọ̀ ìyẹn ó ti dáadáa sáwọn òbí ọkọ ìyẹn ò ní sọ pé ọkọ mi mọ fẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ níyàn ó sì dáadáa sí wọn o ṣùgbọ́n kò débi ẹ̀ ẹ̀ rámọ́tà o ọ̀yà lọ́ba ń gbómi mi síléèwẹ̀ àbúrò ọkọ mi ni àbẹ̀gbọ̀n ọkọ àbí bàbá ọkọ ṣé o ti gbóúnjẹ mi sórí tébù rámọ́tà ò tọ́ ni. ẹ̀rí nígbà wọn bá pè lọ́kọ títí òun ní ọ̀padà máa wá ṣe bí ọkọ kò débẹ̀ yẹn ìyẹn ó ṣe dáadáa tí ọba amú tí òjẹrú àwọn falapala bẹ́ẹ̀ ìyẹn ó ṣe sí ọkọ bákan náà ìyẹn ó gbìyànjú láti wà ọkọ ìyẹn onítọ̀ kó òun fọkọ́ lẹ̀ láì nídìí ni sọ pé obìnrin yóò tọ́ bí bí ọkọ rẹ̀ pé kọ́kọ́ òun lẹ̀ bá sí tí ó dẹ̀ sí nǹkan tó burú láàrin wọn. àlẹ́ ìhàrọ̀ ìhàtìlì e sọ díẹ̀ nínú ẹ̀sọ́ táwa tá a jọ́kùnrin tá a ti láti gbà yìí tá a ṣe nínú àwọn ẹ̀sọ́ àwọn ni máa rí ẹlòmíì ọ̀sán ẹ̀ lónìí kẹ̀kẹ́ ń bẹ tí mo fẹ́ ká ṣéǹjì àti tí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé máa rí yẹn ẹ̀sọ́ obìnrin ni ká sì máa jáwọn èèyàn mọ̀ níbi tá a bá jókòó ká ó si wá lọ jásí pé èyí táwọn máa lọ mú nìyẹn tàtà ta ọ̀rọ̀ kàn kí ló dé táwọn àfi mọ iye owó táwọn sọ̀tà láǹṣẹ lórí ìyàwó ẹ̀ tó bá yẹ pé ta ẹni pé ó tà nẹ́bí sẹ lórí ìyàwó rẹ̀ wọ́n ṣe sinẹ́ta owó yẹn tó òsì nàìjíríà ni lówó káà ní kó ní kókó kódà nígbà tí padà ti ọmọ ìyẹn owó máa ma lé ní yes tọ́sán lórí tẹ̀ torí four hundred dirham ni àbí four thousand wọ́n ti ẹ̀ pé ẹ̀ tí ẹ̀yẹ́ pọ̀ á lé ní mílíọ̀nù tọ́sán lórí tẹ̀ lórí owó sọ̀dáàkì títí dòní láwọn ọ̀lẹ́ haúsá sí ni bí kíní horo góòlù yẹn báyìí góòlù òun ni òun náà ń fún àwọn òbí títí dèsí láwọn ọ̀lẹ́ Sudan gan màálù àti góòtù àwa náà tó yẹ kó àṣẹ díẹ̀ náà ẹ jẹ́ ká jẹ́ kó máa ní kókó kọ́ yáwùn yẹn láwùjọ wa nígbà yẹn ni wọ́n kó gbogbo àwọn gbé tíré ìranù kan síta wọ́n á kó àwọn owó sí wọ́n kọ̀ sọ̀dá ìkí ọba tó ọba bá kò mí jábọ̀ mẹ́. tàbá wá wí tàbí ọgbọ ẹni títà ẹni tówó rẹ tínáwó rẹ bá kéré òun làlùbákà rẹ fọ à téèntì tó ta látàárọ̀ yìí ńkọ́ àtàmàlà tá ń jẹ látìgbà yìí ńkọ́ sábàlà náà ń bẹ́ẹ̀ tí gbogbo àwọn nǹkan dáadáa yìí tá a bá ti rí ṣe ni kó tó kẹ àmàlà. kódà wọn wáyé pé yóò di àmàlà lọ́wọ́ sàdáàkì yẹn kó di lọ́wọ́ mẹ́nà kí sàdáàkì yẹn wáyé dáadáa kọjọ́jú kẹrin wá jókòó apẹ̀rẹ̀ tọ́ba yọ tẹ̀rẹ̀ bí ọba sì yọ ká ṣe bí ìdíyà wa sọ ẹ ẹ sọfíà sàdáàkì àmójútó àwọn pẹ̀lú obìnrin sùtá pẹ̀lú ẹ̀tọ́ tó bá yẹ ká fún wa á tètè máa fún a sì máa fi dùn á jẹ dùn náà máa á máa dùn obìnrin nínú lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀rì fáyà wípé wà á ṣe rògbòn ná bil ma'ruf ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn àti bá lóṣù sàlámù sọ ibi khayrukum khayrukum li ahlihi wa ana khayrukum li ahli ẹni tó dáa jù nínú yín lẹ́ni tó bá dáa sára alé rẹ̀ alẹ́ bí lèmi làwò kọ́ tó dáa jù sára alé mi. ẹ̀tọ́ dáàbò fún ìyàwó wa òun ni anẹfakọ ìnáwó bẹgẹ láti lọ á sì náwó obì ọrọrùn láti fẹ́ bẹ́ẹ̀ ni o ìyẹn máa náwó oúnjẹ ìnáwó oúnjẹ <clears throat> ìnáwó aṣọ ìnáwó ilé wọn dàgbà lérò pẹ̀lú ìnáwó nìyẹn o á ṣe fóbìnrin. àyà fìdí múlẹ̀ ọlọ́run ní wàhálà wọ́n kì í ẹni tá a bá ń fún ó fi dandan fún kọ́ ohun tóbìnrin ọjà àti ohun tí ó wọ̀ lọ́nà tó dáa ẹ̀rí hadithu jabir bi hajj dágbére ó ní ìtẹ́kùnlọ́hà fìnnìsá ẹbẹ̀rẹ̀ ọlọ́run lára àwọn obìnrin o sọ̀rọ̀ àwọn obìnrin yẹn àwa ni ní àyíǹdàkọ. amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n jẹ́ lọ́dọ̀ akhasumuhunna bi amanatillah ẹ mú wọn pẹ̀lú ìgbà fipamọ́ ẹ ti sábẹ́ wọn dẹtọ pẹ̀lú gbólóhùn ọlọ́run walahunna alaykum rizquhunna dẹ́dẹ́ ni kẹ́ fún wọn jẹ o dẹ́dẹ́ ni kẹ́ fún wọn wọ tó dà o. Muawiya al ó ní mo ní ní àní kí ni ha ìdá tọ́ọ̀ ọba ti ń jẹ ọ́ máa fún jẹ́ o ọba bá ti ń ma ọ́ máa fún wọ̀ wọ́lá tẹ́dẹ̀rẹ́ ìbèlè ha Ọ́ gbọ́dọ̀ gbá lójú wọ́lá àtúkọ̀ bẹ̀ Ọ́ dẹ̀ gbọ́dọ̀ bu ní abojú wọ́lá tẹ́jọ́ ìlà fìlbẹ́yì ó dẹ̀ ti gbọ́dọ̀ bá jà inú ní kíjà yẹn eléyìí nísìnyí kíkọ́ wa ti gbé sọ́ọ̀tù ẹlòmíì jẹ ìyàwó ọ̀jẹ́ o gbogbo àwọn ẹ̀tọ́ tá a wá kalẹ̀ rẹpẹtẹ látẹ̀kẹrin ni wọ́n máa bi ìyàwó rẹ̀ lóòótọ́ náà à ń rọ obìnrin wípé anti tọ́ba yìí pé rẹ ti rí nìyẹn ajá sí pẹ́ni sí ni ọ́ tọ́ba sì wọ́n lé pé yóò mú ṣùgbọ́n dákun dábọ̀ fi ẹ̀dínú má ṣe pè fún ìpè tí ń jà ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ fún tẹ́lẹ̀ ẹ̀rí pípọ̀ ń jẹ aṣojú bí ẹni yóò ṣe bí ẹni débi ń pa lọ bóbi ńlé gbogbo ẹ̀ tọ́ta ti ka látẹ̀kẹ́ yẹn kọ́ má yẹn kó fi kọ́ da lóhùn tó bá pè é kó ṣe gbá kó ṣe tọ́jú ilé kó ṣàwó gbogbo ẹ̀ pátá ní ọ̀nà àbẹ̀rẹ̀. níbi mo wá ti lọ ní pé àìwá sí ìyẹn obìnrin ọ̀gbọ́n lọ sọ pé òun ò ní pé tòun obìnrin ò pé wọ́ rẹ̀ yóò fìjà ọlọ́run ọba àlekè ọlájà ọlọ́run ọba àti lọ́ba tó lè gbèjà yẹn ẹ̀rí nínú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ ṣe fún wa lẹ́yìn tilé nípa tó ní tilé yẹn gan ìyẹn gan tún lálàyé ọlọ́run jẹ́ apàdà ráyè ńgbà míì tá a sùn sọ dáadáa àtúnrí sọ débì kan rárá. ilé wọn ní yóò tún wọn lànàbì ni àwọn ìyàwó ẹ ìwọ tó ọba ti fẹ́ jẹyọ kan lọ ìwọ náà ìwọ náà bó ṣe ní yóò tún o nǹkan jẹ́ pinlẹ̀. òun ni pé àníyó jẹ alali kó lè zan ọjà sí mi ní kó nà bẹ́ẹ̀ tẹ̀ obìnrin kọ̀ọ̀kan nílé ni ìyẹn gbọ́dọ̀ fóbìnrin méjì pọ̀ sínú yàrá kan o ẹnìkan sun erí bẹ́ẹ̀dì ẹnìkan wá sun ìsàlẹ̀ bẹ́ẹ̀dì ọwọ́ àṣetí wọn wá léyìí tó sùn ìsàlẹ̀ òsùn èbí wọn ló jí lọ́mọ ọlẹ̀ òòsì rẹ mọ́ ẹ̀rí ṣèṣì ànábì nìyẹn wọ́n balẹ̀ kí ilẹ̀ ayé ọ̀zánà ẹ̀lẹ́kù bó yóò tù ló pè àwọn tá a bá fi ń fẹ́ jẹ ọ̀kẹ́ lọ ọlọ́run kọ́ fẹ́ wa ẹ̀yà wálé o má kó wọn wọ́gẹ́ òun ní sinmi ẹ̀ wọ́n fẹ́ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ kọ àbí wọ́n tiẹ̀ ti rẹ́pọ̀ ni àwọn tó da jù wọ́n lọ wọn ò máa ṣe gírọ̀ wọ́n ń jowú ká tó wá fi fáwọn tiwa yìí a ní ìrẹ́pọ̀ mọ́fẹ́ ẹ wá sọ kẹ sí yàrá yìí ó fi kejì sí yàrá tó sì ó fi kẹta sí yàrá tó sì ah aláhi ọba lọ látàárọ̀ tó lérò pọpọ wá sí ni ó sì ní kankan o ọbẹ gbé rẹ lẹmìí gbóná gbáà ni bóyá ó sì ní kódà bí ò ní pọ alhamdulilah àwọn èèyàn tó ti ń fi ìlànà ẹ̀kẹ́ kọ́lé kan ní irú màá pa lọ báyìí gbogbo ẹ̀ wà ń ó ti ẹ̀ ti pé wọn ọba yẹn ló ti fẹ́ nìkọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ self contained ó ṣe ni wọn ò bá fẹ́ nìkọ̀ọ̀kan gbogbo nǹkan tó nídìí máa máa wà ń bẹ̀ ó ti gbẹ́jọ́ sọnù nìyẹn sẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n máa ríra èbí bí wọ́n ti máa bá a lọ nìyẹn tí wọ́n fi kó lórílẹ̀ ayé jẹ wọ́n máa jẹ ayé jẹ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ò ní lè gbọ́ lẹ́mìí gbóná àwọn alẹ́ wọn fẹ́ràn ẹ̀pọ̀ ìrọ́pọ̀ owó lọ ń bẹ́. àwọn ọ̀kẹ́ mi mọ̀ wọ́n wọ́n jowú títí báyìí ẹni tí wọ́n sì wọ́n máa sọ pé ìwọ ìwọ fẹ́rẹ̀ pọ̀ lẹ́yìn kan máa ti wá àti fún ọ pé kí wọ́n mu ní fúfú yẹ. torí bẹ́ẹ̀ nínú ẹ̀tọ́ a fún wọn ni ká máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa bá a ṣeré tó bá sì jọ ọmọ kékeré ìwọ tó lọ ọmọ kékeré ọ máa bá a ṣeré pa ẹjọ máa sáré kí ìgbé òdòdó yìí ṣé wọn náà ti rí o. àwọn sẹ́yìn ìbò ti pọ̀ gbòòrò nísìnyí ẹ̀yin náà wò bá a ti ń kú. láàárọ̀ yìí mò ń sọ fẹ́nìkan pé gbogbo àwọn adáhà náà ti ẹ̀dí di abiléya ẹjẹ́ àfọmọgé lẹ̀ fáwọn ẹni tí wọ́n wà lọ́mọgé lọ́kùnrin ẹjẹ́ àfàbọ̀ báwọn ọ̀sẹ̀ yìí bá sì í. àwọn òkú wọn ti pọ̀ láàrin wa. alẹ́ lòmí ò sì gbá yọ̀ lára òun gba irọ́ ni wọ́n ya gbàdà yá ó lè jẹ́ pálapàla mí lẹ́lòmí ó tún máa dánwò káàkiri lẹ́nu ìjọba mẹ́ta ìmọ̀ pé kán náà ọmọ yá mo lóbìn kan bẹ obìnrin yẹn ń gbọ́dọ̀ wọn kọ́ bá fẹ́ jáde o kọ́ fẹ́ jáde mo bá rí kọ́dà kiri ọlọ́dún ó sì wọ̀ bòrò mo á tètè sáré lọ́wọ́ ké sẹ́ni tí ń gbọ́dọ̀ rẹ̀ pé tó obìnrin yìí kọ́ bá ti kó ti jáde opó olóde parí ń dòdò tó ṣé ń ṣe bísẹ́ẹ̀sì báwo ẹbí bí ọba lọkọ ẹ tètè ẹ lọ́wọ́ náà bẹ́ẹ̀ sì fẹ́. tó àwọn sèyí bá ti ti pọ̀ láwọn oko ọwọ́ afẹ́nu wọn ní ọ̀nà tó lè gba fi sèbádà àti ẹ̀fẹ́ sèbádà ni torí lè ìdóló sèbádà ni má fi ìlú sèbádà torí opó ni gẹ́gẹ́ wọn ni kò fi sèbádà ọlọ́fẹ́ opó àbí mùtọ́lá kọ̀ọ̀kan tí wọ́n kọ́ ọ lẹ́ẹ̀dọ́kọ̀ fà kalẹ̀ ọlọ́wọ́ afẹ́. má fi ọmọge ni má wulẹ̀ fi yẹn ṣe ìbádà jó wọn máa jẹ́lómi ọba lọ fi mi ṣe ìbádà ńlá kan ló ti wà ńlẹ̀ fún ọ yìí ọ̀rẹ́ ó tún tọ́ ọmọ òkú ọmọ òkú ọ̀tọ̀ oníbò ló ti máa gbádùn yẹ́ ẹ̀ tó ní ọmọ. Hmm. torí bẹ́ẹ̀ ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tọ́ba lè jọ ọmọdé lọ fẹ́ ajásí pé ẹjọ́ máa ṣe bí ọmọ kékeré ọmọ fún ànábì fọmọdé ọfẹ́ ìyàwó àyìnṣá lọ́mọdé wọ́n jọ máa ń sáré. lákọ̀ọ́kọ́ ìyàwó àyìnṣá fi ànábì lẹ̀ ńgbọ́ ọ̀yálẹ̀ kejì ànábì lẹ̀ padà tó fi lẹ̀ nígbà tí ìyàwó àyìnṣá ti tọ́ ọ̀bá mọ̀ ó sì bóde yọ lọ kéwú ọgbọ́dọ̀ kàn fíyàwó ẹ láti máa lọ kéwú o. bákan náà mistake ti bá ń ṣe máa di júgbò mẹ́ obìnrin ó máa ṣe o yẹ ó máa ṣe àánú sọ̀sálà lókè la ayé fọ̀rọ̀ fún mọ́mìnà mùmìnì ọ̀gbọ́dọ̀ hétí onígbàgbọ́ dodo lóbìnrin tí ń ṣèyàwó ẹ̀ tọ́ba hétí wa kan lára ẹ̀ á rí mi ìtòjà lára ẹ̀ tèmi ń bímọ fún ìyá gbọ́dọ̀ lu ọ̀gbọ́dọ̀ gbá lójú gẹ́gẹ́ bá a ti sọ ọ̀sìn gbọ́dọ̀ yẹn ibùsùn rẹ̀ lódì ọ̀gbọ́dọ̀ yẹn ń gan lódì àfi nulẹ̀ bákan náà ni yọ̀ọ́yìn fa ha ọmọ àbá lò kárakára tọ́lọ́ bíi ní tìjú kò ní béèrè ó dẹ̀ ti ń dà láàmú wọn ní òní sọ wípé wàláhì làdì níjọ́ kan bẹ tí mo ṣe lẹ́kṣọ̀ kan tí màá ń ṣe tán obìnrin kan bá tẹ̀lé mi wọlé tó kílẹ̀ yín wá ọ mo sábà lẹ́yìn ni ó ní bẹ́ẹ̀ ni irú wá àti tẹ́tọ́ ní abẹ́kẹ́ máa ṣe mo ló ti jẹ́ tó fi rí bẹ́ẹ̀ ọ máa sọ ohun tí màá ṣe fún mi ni oníwẹ̀ làwọn fẹ́. nípa pé káwọn ọkọ wa kí wọ́n máa ṣe dáadáa pẹ̀lú wa wọ́n ní torí ọkọ tòun bí tó burú dé tóun bá sọ pé òun nídìí ẹ̀ báyìí yóò ní ìráyè pípé tí kí wá lọ kí máa lọ ṣèranù ni yóò lọ wọ̀n ráyè ni ọkọ náà nìyẹn o tí àwọn bá dẹ̀sì gbà yọ̀ǹda pé òun fẹ́ lọ òun fẹ́ lọ bẹ àwọn mọ̀lẹ́bí òun wò èyí ò fún un ní àǹfààní ẹ dákun ẹ dákun àtúntì mẹ́yìn ẹ̀gá àbọ̀dà láyéra ni oníjẹ̀lì bábà ni àìrọ̀ lóòótọ́ àwọn ìyàwó wa tá a bá fẹ́ àwọn obìnrin alòsùn nẹ̀ wọ́n máa ń gbádùn wa pọ̀ tí wọ́n bá wá gbádùn wa àti lọ bẹ mọ́lẹ́bí wò rọ̀ wọ́n lọ́rùn dáadáa ìwọ wa máa rìn wọ́n létí àwọn pàfó onídàárí àròyìn pé kọ́mọ azizu járò hàn láàkì nà hàn lóde hìm àwọn àlèdá ẹ níwọ̀n máa ò lè di. àwọn àti tún yà òun láàfin àwọn yàtí lóbi àwọn àlèdá ẹ níwọ̀n máa ò lè di. irú ẹ̀ ni máa ń ṣẹlẹ̀ pẹ̀lú bí wa tó yẹ pé wọn náà tọ̀ bá ti yàn á lùsùn nà lọ́yẹ̀ àwọn ìyàwó wọn máa ń gbádùn wọn wọn bá gbádùn wọn tẹ́ bá yọ ọ́ fẹ́ gbàgbé ilé ẹ̀ ìwọ tí wọn lè bá jálùsùn nàìjíríà wà máa rìn ìyàwó ẹ létí pé o ti dọdọ bàbá rẹ tó jẹ tá o o ti fẹ ọ̀sẹ̀ kẹta ni n wò yí o mo fún ọ láyọ̀ yálọ kí wọn káwá tó a sọ pé òun lọ sọ ṣùgbọ́n ọ̀wá níjọ́ máa pòrì lọ bẹ̀ lemọ́lemọ́ èyí kí wọ́n máa lọ sọ̀sọ̀kúsọ oríṣiríṣi ẹlòmíràn ni ẹni ọbẹ̀ ti fọmọ mi ó fẹ́ mi náà ni o ìtẹ̀lé e débẹ̀ ni o. ẹ̀rẹ́ wo dé ni ẹ̀ ọgbọ́dọ̀ sọ àṣírí ìta. a bẹ́ẹ̀dì àtàṣírí láìpì tí ń bẹ lára ìyàwó èèyàn ẹ̀yin ọkùnrin ó mọ̀ wa la ó rí i pé mo pè mọ́ wa ó mọ̀ wa la tába ti jókòó níbi kan báyìí ká máa sọ pé ó ṣe báyìí ó báyìí ó báyìí ká máa sọ ká máa sọ sẹ́rí ọ̀fẹ́ ká sọ ọkùnrin náà sì máa sọ sọ gẹ́gẹ́ bá ti ní kóbìnrin sọ̀tọ̀ kí ẹ sì máa dábàá dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ sọ káàkiri ó ti dágbére dàbọ̀ ọkàn padà dé

ó sì dọ́gba láàrin wọn kí ààrẹ ọmọ wọ̀ ọ́ ádùn báyìí ní hadithi á máa tẹ̀síwájú á tún tún rìpíìtì tó bá dìgbà mi mọ́kí wọn tó gbé mọ́gárí bí nẹ̀rọ ẹgbẹ́ bó ṣe béèrè tàbí méjì. wàlúùkù sálàmù nìlá àwọn àbáṣe kí n má zó ìbí bí ẹ̀yọ̀ǹda wa. ọ̀yà bí sùn láyé máa béèrè. ẹbí kìíní yọyọyọya. àti kẹ́ wá wí bí báyìí tó fi yá. wàhálẹ́kùn sálàdùlà. Bẹ́ẹ̀ni ó ṣe lọ bá àwọn bàbá wa àdúgbò ni ọba dájú rẹ tó mi lọ fi sí bàbá ó ti wẹ̀. Ah! ìyẹn ti pọ̀ ó irú ta sọ́ọ̀tì ẹ̀ bá mu díẹ̀ àbẹ̀ tí kẹ́ tutù mọ́ lọ gbóúnjẹ ní ìgbé wánulé ọba ni mo wánulé máa gbóúnjẹ ní bọ̀ ẹ ò tí wọ́n sì wà ní ìhòòhò ọmọlúwàbí kò dáa ṣùgbọ́n bí ta sọ yẹn àwọn yẹn dẹ̀ sì bá mu díẹ̀ díẹ̀ tó àbí kan sí ń jẹ sẹ́kìn yẹn ní kọ́ ọmọ kí wọ́n fún wọn kọ́ sàlùwà náà. Aha. Aha. agbọ́dọ̀ gbàyọ̀ǹda ọkọ rẹ̀ alihamdulilayi fóònù ti wà báyìí ọsọ fọkọ yìí kò ń fẹ́ fún ẹnìkan ní nǹkan báyìí nínú dúkìá yìí ọkọ yọ̀ǹda àfi nǹkan tó bá ti mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ ò ní sọ̀rọ̀ lé lórí tó bá fún bóyá òun náà ní lọ́gbọ́n wá bí sásìkò máa fún ọ ní nǹkan báyìí onígbà yẹn ó lè mú léèyàn láì nígbà yọ̀ǹda pé èso dáa jù ní kọ́gbà yọ̀ǹda bó ti wà nù súnlẹ̀ nìyí náà. wọ́n ti yọ̀ǹda wọ́n ti yọ̀ǹda kọ́ máa fún lọ bó ti sọ̀rọ̀ yẹn lẹ̀ ọyá